Iba, iba, iba, iba, iba, iba, iba, ibà mojúbà ìbà elédùà ìbà òrìṣà ìyá mi àforúrìn mojúbà o. Oh. Hmm. ìlà. Hmm. jẹ tuwo náà mà kọ́kọ́ tó náà tago méjì àbọ̀ wọ́n dẹ́ mọ̀ sọ fún mùnẹ́ ọ̀sà ọ̀gá ẹ wò ó yà ẹ jẹ́ kémi bá yẹn sọ̀rọ̀ ìjẹ́ òtítọ́ ọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ òtítọ́ ọ̀rọ̀ rún ẹ kíde gan ẹ ṣe mọ ike kíke dàgbà alábùké ọwọ́ ẹ̀ máa ká o nítorí sọ̀fọ̀ kó o lọ sọjá kó o sọ̀fọ̀ lára aṣọ rẹ̀ jẹ́ sọ̀fọ̀ sixty four years at the end of the day kó o fi ṣe bùbá ẹnìkan ẹnìkan o ẹnìkan ṣóun jẹ́ kẹ́yìn jẹ́ marketer kẹ́yìn náà distributors lọ́tún lọ́sì yé à ń bi but wọ́n ní ṣe yẹn ẹ jókòó kalẹ̀ ẹ bẹ́ẹ̀ sì ń sọ fún ẹ tá tùwó ẹ dẹ́kun sọ fún ọmọ ní ọ̀sà mi láì kiri ẹ̀ yes I'm a civil emergency man. òótọ́ ló sọ jàre Ìjẹ̀bú. tẹ́bí bá ti pààyàn jù kò fẹ́ràn kéèyàn náà rojú ẹ̀yin gan tó dìgbà tẹ́nìkan bá dákú sí lọ́rùn kó tó di pé mọ̀ pé ìyàlẹ́ fi ń jẹ wá nílùú yìí. irú ọ̀rọ̀ burúkú wo lẹ́yìn náà tún wá sọ lẹ́nu yẹn ẹ wo ẹnìkan kò tiẹ̀ ní bá kú jà nínú wa débi pé àdàkú àbí kú ò dá wa àmì o ẹ ṣáà dá àwọn èèyàn lóhùn àwọn èèyàn tó lọ látàárọ̀ yìí. ẹ ṣáà tètè dára lóhùn abímọ ah. lánàá lòun fẹ́ jẹ láǹgbé. ẹ bá mi ta ni hundred naira nílé ẹ kú síbẹ̀. ìfilẹ̀ ìfigbẹ́ gírí rẹ̀ dáná jàre. ẹ bá mi ròde lẹ́ẹ̀jọ. ṣé ẹ máa wá rò. mi nà wọ́ o. kó níyàn máa sọ̀rọ̀ sí mi o. ṣé ẹ fẹ́ wédú. a máa ń jẹ́ wédú déédéé ni ọmọ sọ́fọ́ ìjẹ̀bú. mo mọ̀ bóyá ìjẹ̀wédú ń jẹ̀bú. mo mọ̀ ṣé ẹ wò ẹja rè ká rọrùn yẹn rè yọdì. Ah, ṣé ẹ máa wá tọwọ́ bọ inú ọbẹ̀ ni ah, ẹja mélòó lẹ fẹ́. ọkàn jọ ọkàn ṣó. a ah, o ẹja àti pọ̀nmọ́ nìkan ló wà kò sọ́kàn. ẹ bá mi fi ẹja náà rè ká. Hmm. àṣẹ ti ẹ gé orúkọ rẹ kó ìpín ìròyìn máa ta ẹja náà bọ̀ rẹ ni. ẹ gbà lọ́wọ́ mi. ṣé orúkọ rẹ ti yàgò sí ọbẹ̀ dán. ẹ jẹ ẹ ti fún mi lówó. Hmm, ẹ lò ó ẹ. ẹ gbogbo nǹkan tẹ́ ra náà kò kò kò ẹ gbé five hundred naira léèyàn lọ́wọ́. kí bá mi rántí ra ẹran oríṣiríṣi. Ah, everything sir gbogbo nǹkan tẹ́ máa ń jẹ pátápátá ni mo rà. bẹ́ẹ̀ ni ọba ń bẹ nílùú yìí tí ò bá ti jẹun oríṣiríṣi yálàdì bóyá ló lè rọrùn wọ. ọ̀gá iye tẹ́ wá sọ yóò wá pọ̀ jù. <laughs> pọ̀ jù kẹ̀ ṣẹ́ni bí ń pa tí ò tí ì jẹun kánú òun ló máa rántí pé òun fẹ́ sọ lọ́hùn débi pé òun àti rọrùn wọ̀. mo rántí ọjọ́ tí n kọ́kọ́ jẹun jẹ àlùbáríkà yálàdì yìí ah! odidi ọ̀sẹ̀ kan adùn ẹ̀ kò lẹ́nu mi tó jẹ́ wípé èkúté gan jẹ mí létè ah, ah. i'm telling you èkúté jẹ mí létè tó jẹ́ pé gbogbo ẹnu mi ló bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ oníṣọ́nà àdúgbò wa wọn ló máa ń tó ẹnu mi ṣe. Ah. ọ̀gá bó ní kí n ṣáà máa gbẹ̀yìn lọ. jàmbá lọ sọ́fíìsì mi fẹ́ kó tutù yá jàmbá jàmbá lọ. ẹ kọ́ ara jẹ́ ọmọ mi wá. ẹ yẹ bá ń tọ́ níwájú ti rẹ̀. rọra ẹ ká máa tó tó o. ọ̀gbẹ́ni o wàá bá kí ló ṣe ẹ kí ló ṣẹlẹ̀. tó bá tẹ ẹ pẹ̀lú ọ́fíìsì máa ń nà ya jẹgbẹjọba kókó bẹ́ẹ̀ jọ. lórí wúrúkú kò ní dábẹ́ tó rọṣẹ́ ẹ̀fọ́ yín. jáfi ya ẹ náà. ó kàn lanu ẹ kàn lanu ẹ. ọ̀gá adéjẹ́ ká gbọ́rọ̀ jàre ó ti bìlíìfù pé ó dàbí táìsì àbí wàá fẹ́ wọlé sáàrin àbí ó ti gbàgbé ti gòláyàtà àti dávidi àbí wàá jẹ̀yà kíákíá nísìn. mr gusoro. ó ní o. mr gusoro irú ẹ tó dín kókó yẹn ò jẹun nílà àkàyè ìwọ náà ṣàfẹ́ ṣe pírẹsẹ̀ǹtì sà orí ẹ ti dàrú èmi ló ń bá sọ̀rọ̀ lóṣù tẹ́ bá ṣe yànnà yànnà ṣọ́nà yànnà ṣe yín. yẹn ni kò máa sọ abẹ́rẹ́ kéré bọ̀dá ni máa tẹ̀ á donate ẹ̀jẹ̀ àwọn wo ni yẹn. o sì yóò ti small little nọ̀ṣọ̀ tí a bì. mo dáràn obìnrin lè yàwọ̀ ọkùnrin síbọ̀ yìí. ọ̀gbẹ́ni má tẹ̀mí lọ́yọ̀ ọ̀tún kí ló wọ́n yẹ. àwọn ìṣiyèrè mo rò kó fẹ́ tẹ́. ẹ wo ẹni sùúrù o. obìnrin ẹ máa ní obìnrin ní ẹni sùúrù. àná obìnrin àná obìnrin ní ẹyẹ ẹjọ. abẹ́ ìṣiyèrè èmi kú ẹgbà abẹ́ ìṣiyèrè dé ajígbẹ̀san o. mo pé lọ́la ń tú o. èmi bí Sunday náà dé mo ti ń j àwa dé kọ́kọ́ láyà wọn lè sùn tira wọn àwa tá àti ìjọ tí balẹ̀ ń pòṣe asọ̀díwù kẹfẹ́ ń gbogbo wọn dákẹ́ jẹ́jẹ́ aníjó balẹ̀ lọ́tọ̀ anítọ́ba létí aṣọ. ó bẹ̀rẹ̀ ojàre àlàdé ọ̀wàlà alórí bọ̀rọ̀ kìíní létè àwọn tá a tún mú lẹ́nu tó jábẹ́ lọ àti ìṣòwò ètè ti pẹ́ àfọjọ́ kan kù tàrí. ọkẹ́ ìyá ọjà ẹ òwò ètè tá a ṣe títí títí tí a fi kọ́ á lọ́mọ òun náà la ṣe títí títí bàbá fi gbé wa gorí ẹ̀ sí ẹ gbádùn wa bálágbàṣe ẹ gbádùn ilẹ̀ tó kún ó yá mo fẹ́ tún kẹ̀kẹ́ orin sílẹ̀. ọ̀làdí àsọjú lè èmi ò fẹ́ èwo ni ká sọ pé òun fẹ́ sórí ilẹ̀ ó gbàgbé pé bóun bá sórí ilẹ̀ mi àti ìmọ̀rin sọ. sáré má ta kò mí o jayé ẹṣin iwájú ni tẹ̀yìn wò sáré. aládé àsìpa òwe nu mẹ́sì iwájú ọ̀bá mi eré sasẹ́sì tẹ̀yìn òní bọ́ wájú ni. ọba mo bá a dé mọ èmi kì í sọjọ́ àjẹ́ yàrá ọjà ayábẹ́lẹ̀ òbí arẹ. ayábẹ́lẹ̀ òbí arẹ aládé mo ní bí ọ̀hún ọ̀gá ni. àbísọ́lé Písádé ọkàn ẹ̀kùnkọ́ ọjà ẹ. Àlàyé ní ìwà náà tó kú ẹ̀tẹ́ náà. Ọ̀dà mo ní kọ́mù híà. Èbó lọ ń sọ òun. Àní ọkọ́mù híà. Mo ní èbó lọ ń sọ òun. Ọ̀ka ìyọ̀mú mi rántí ọjọ́ sí àdèkọ́lu yán àdèkọ́lu ẹ̀bà. Bẹ́ẹ̀ni. Òun lorúkọ ọ̀rẹ́ mi ń jẹ́ wọ́n ló jẹ́ranjá wọ́n sọ pé àtọ́ bárò bá kéèbó àwa kì í fọ́ gbogbo èbó mo mọ̀ ọ́ fọ́ ẹnu ojú ni ló mọ ẹyẹ ọ̀pá rẹ̀ ẹ̀ ṣèbó títí orígi ni bàbá rẹ̀ fi ṣọ́fíìsì orígi ni àkíkà olóhùn ó fi ìgbà mi lójú mo ní bó bá dánwò wọ́n gbà ọ létí ẹnu rẹ̀ ó yẹ ara kò fẹ́ sọ ní bàbá òyìnbó mo ní ọ̀dà náà rẹ wá kò sí ní tóhùn ò lè fòyìnbó sọ mo ní kó bá ń túmọ̀ ilé ìṣèbọ̀ ọjà rẹ̀ òrùkú ti ń dí ti ń dí òrùkú tìǹdì tìǹdì òrùkú gbígbà ọmọ gbogbo ẹ̀ ló lè ti rọ́. kí ló wá bí o àlàyé. ó di ní wákàtí kan ràdàràdà ní ìsọlẹ́nu. bẹ́ẹ̀ni. bá ní ó da ọ̀rẹ́ wa fẹsọlẹ ní yorùbá ó jáde a plantain planter planted plantain in a plantation. kí ló wá ní o àlàyé. ọmọ àlè bá bẹ̀rẹ̀ sí ní kọsí ahọ́n tó bá bẹ̀rẹ̀ sí ní sọ ẹ má bẹ̀rẹ̀ bó ṣàkọsí wa ẹni mọ̀ yọ̀mọ̀ yẹn lọ́rọ̀ ayé. bẹ́ẹ̀ni wọ́n láwa ò mọ̀wé o wọ́n láwa ò mọ̀wé wọ́n láwa ò mọ̀wé o wọ́n láwa ò mọ̀wé gírádìẹ̀ tí ń ṣẹlẹ̀ ìbíra wọ́n láwa ò mọ̀wé o. fẹ́ rí mi fún náà. Eh, nǹkan tí mo fẹ́ rí ẹ fún ò le rárá. ṣé ìwọ gangan ló fẹ́ rí mi ni àbí ìkànnú àwọn ọkùnrin tó wà ní pàtí yẹn ló rán ẹ sí mi. èmi ni èmi gangan ni mo fẹ́ rí ẹ eh, èmi ni mo fẹ́ rí ẹ. mo ń gbọ́ ẹ mo ń gbọ́ nǹkan tó fẹ́ sọ. sórí mo máa ń wẹ̀ látìgbà tó ti ń wá síbi tá a ti máa ń ṣàfẹ́ yìí eh, sórí ká mú tẹ̀gàn kúrò ká tún fi tẹ̀gàn sí i. Ah! ó dáa lọ́mọbìnrin <laughs> ọlọ́run mú ẹ pé dáadáa má bínú o <laughs> oníwájú tó ṣe é wò dáadáa àkọ̀yèsí ẹ̀ ó tún wọn ni púpọ̀ <laughs> ìṣúrí ẹyin jú ẹ ó máa ń mọ́lẹ̀ bí àṣẹṣọ yóò rùn ni ìyẹn ẹnu ẹ báyìí ogun. sori sori ibi tó bá ń lọ gan-an ni kò kọrí sí so understand i don't have time for beating around the bush just go straight to your point do you understand thank you fine sori straight to the point yẹn gan ni mo fẹ́ lọ ṣùgbọ́n mo fẹ́ ṣe foundation mi kó dáa jù bẹ́ẹ̀ lọ ni ó máa wù mí tèmi àti ẹ bá lè wà papọ̀ ká fẹ́ra wa sori tèmi àti ẹ bá eh! fẹ́ra wa àti. dúró dúró kí ló sọ kémi àti ẹ ṣe kí ni. ká wà papọ̀ ká máa fẹ́ra wa. kí èmi àti ẹ ká máa fẹ́ra wa eh. ṣòwò ra ẹ látòkè délẹ̀ ṣá ṣòwò ara ẹ ṣòwò mi kátẹ gbà pé wọ́n sọ fún ẹ pé oúnjẹ tí mò ń gbé káàkiri oúnjẹ ìfani ṣé bíi kí ọ̀bọ ṣọwọ́ kó sọ pé òun fẹ́ jẹ ń bẹ̀ ni. ta lọ bọ. mi ò mọ mi ò mọ ẹni tọ́bọ jẹ tí n bá tiẹ̀ wá sọ pé mo fẹ́ jẹ nǹkan tí mi ò really like ṣebí màá sì jẹ tó máa ṣara mi lóore ìgbà tí o bá wòra ẹ tó dìde tó sọ pé ó fẹ́ fẹ́ rú mi ṣé a fẹ́ máa ṣe the beauty and the best, part two nìyẹn ni. ṣé bẹ́ẹ̀ lèmi ò dáa tó ni. ah ó dáa wo ó dáa ó dáa ó dáa ó tún bàjẹ́. She understand ẹni tó kọ ilà yìí ẹni yẹn ní handwriting ṣó ti yẹ àdírẹ́sì ẹ̀kẹ́ ẹ̀ èèyàn ò lè ṣìnà pẹ̀lú ẹ̀ nonsense ọwọ́ àlà òṣì tó bá tún bá mi sọ ọ̀rọ̀ tó bá mi sọ yẹn wàá rí nǹkan tí máa ṣe fún ẹ ẹjọ́ ẹ̀kọ́ ayé tiẹ̀ ti bàjẹ́. <laughs> jàre oh, mo wà ókè. ṣe máa believe pé boy Adigun or Alani or whatever his name is yẹn. can you be the compost. mo ṣeré. is ah, a lie. iṣẹ́ èèyàn máa ní ṣe é ránkọ̀ can you imagine adúgbò gbogbo ìlà wá wá wá wá wà lójú idiot yẹn mi mọ̀ pé wọn náà máa sọ bẹ́ẹ̀ o mi mọ̀ kó máa sọ bẹ́ẹ̀ àtọ́ tọ́mà tiẹ̀ ni pé ara òun sáfara ẹ jọ ṣé bí èèyàn tó lápò lónìí. I'm serious. olórin ìwọ ṣọrẹ ṣọrẹ. Oh mo jẹ́ perfect match. Bam, perfect man. Are you guys okay? Ṣé okay? mo kí yín kù kalẹ̀ ọjà e. ẹ òjò kì í rọ̀ kó paná aṣọ rọ̀ọ̀kì ọba lóra yóò ní paná fàájì gbogbo ẹ bá mi ṣàmì àdúrà ó yẹ ẹyá mi létí inú yín etí inú là fi gbọ́rọ̀ ọjà e. ẹ èyí tí ń bẹ́ńta decoration lásán ni èmi àlàdé ọ̀wálà wọn fẹ́ máa kọ èèyàn ìlú mọ́ lówelówe ni mo máa sọ̀rọ̀ ọjà e bísadé oh! àwọn afọ́nú fọ́ra má bẹ́ẹ̀ nìkan ṣe hmm. wọ́n pọ̀ nínú oge èwo yìí. wọ́n pọ̀ rẹpẹtẹ. wọ́n mọ ìrìyà káàkiri bí ọlọ́pàá kò dágbére ó jọ alágànná bí ìmúmú hmm. ó jọ wèrè tẹsẹ̀tẹsẹ̀ ó já sínú tẹnutẹnu hmm. ah, ọrùn rẹ kì tààna bí àpè àgòrò. àlàdé kò jẹ́ jẹ́ mi. eyín ẹnu rẹ ò lásán irọ́ ni mo fi ń pa àfi bí ìta sí àfi bí ìtì mọ̀ dò ìrúrù mi ń wá dọ́dọ̀ rẹ̀ ó jàre ẹyin ojú rẹ̀ kóńgbàkóńgbà níbi ìtẹ́já ó jẹ́ oorun títí tí orí bínú onílòwọ̀n ránṣẹ́ ó bóra bóra títí títí àwọn tó dọ́láwọ̀ pàmí àgbà bí ti bá yẹ kí n bá ṣe pé fẹ́ fọ́jú èmi àlàdé kí ni irú mi wá dọ́dọ̀ rẹ o jàre ẹni fẹ́nu wọn níyàwó bí Ṣadé kò ráyà fẹ́ hmm. jágbọ̀njàgbọ̀n rédèrèdè ládàáda ni wọ́n fẹ́ sílé. àlàdé jẹ́ ẹni àlọ́wọ́ àwọn dípò tẹ ìsàlẹ̀ bí ọjà tí òyà ń gbá àwọn dípò ojoojúmọ́ polówó ara wọn bí ẹni polówó ẹ̀rọ bẹ́ẹ̀ni ọgbàgbọ́ kọ́ ní irú orin tá a mọ̀ ń kọ fúnrú wọn. abẹ́ òsì tó gbé sábẹ́ wọ́n gbé gbá ẹlẹ́yà délé wa abẹ́ òsì tó gbé sábẹ́ wọ́n gbé gbá ẹlẹ́yà abẹ́ òsì. àbẹ́òsì lọ́gẹ́sàbẹ̀ ń kéka ẹlẹ́yà àdé àbẹ́òsì lọ́gẹ́sàbẹ̀ ń kéka ẹlẹ́yà àdé àbẹ́òsì lọ́gẹ́sàbẹ̀ àbẹ́òsì lọ́gẹ́sàbẹ̀ àbẹ́òsì lọ́gẹ́sàbẹ̀ àbẹ́òsì lọ́gẹ́sàbẹ̀ àbẹ́òsì lọ́gẹ́sàbẹ̀ àbẹ́òsì. ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ iṣẹ́ tó yẹ kí everybody ṣe tí a wá appoint somebody láti ṣe nobody ló máa padà wá ṣiṣẹ́ yẹn ẹ jọ̀ọ́ mo rọ̀ gbogbo wa ẹ jẹ́ ká jọ fi ìmọ̀ ṣọ̀kan ká so wọ́pọ̀ ká jọ ṣiṣẹ́ tọkàntọkàn kí a lè gbé agbègbè ní àrùgẹ. òótọ́ ló sọ àránṣí ọ̀la ṣọ́kúkú mọ̀ pé kò sóore tábí kó ṣe yá ẹ̀ o yàtọ̀ sí kó palẹ̀kùn òótọ́ ni mo sàbò tọrọ kọ o ẹ̀yin èèyàn mi ò tọ́ ni mo sọ àbó tọrọ kọ o. kílódé kílódé ajá bò ọ̀jẹ̀ ni. ajá lè bá àwọn ìyá ẹ jẹ. ìwẹlẹ kó tó sùtò ló rẹ rìn. olóṣì ajá àgbo ó ṣàfẹ́ sọ̀rọ̀ ìwọ náà wá. sọ̀rọ̀ yìí eléyìí sọ ìṣó nílàkàyè nú ẹ àníkó máa sọ̀rọ̀ ọlọ́gbọ́n bẹ́ẹ̀ náà ló ń sọ pé àbíkú ń pààyẹ ilẹ̀kùn ẹ ta ni ò bá pààyẹ ẹni gbé tẹ́lẹ̀ ó tún ní ká má bàrà rà ṣeré mọ́ pé òun ló mọ̀ tó ṣe fọ́lọ́run tó fi kàn ní kò ṣé ni ìga <laughs> ọlọ́run pọ̀mpù ẹ̀ ní. báwo ló ṣe máa ń ṣe báyìí náà tẹ́pẹ́ tẹ́pẹ́ ti fẹ́ so very very important ọ̀rọ̀ ìgbà yẹn ló máa ṣeré. àti iye gbọ̀n ẹfi ti ń ṣe ti ń. ẹjọ́ tó ẹjọ́ ẹjọ́ ẹ̀kọ́. kakúlọ́kọ̀. ẹ wò ó ẹ jọ tí Àlàdé bá máa join wa nínú mítìnì yìí á dà kí n fi bíbà sílẹ̀. ó parí kí ló dé. wá wá ẹjọ́ má pè mí o ẹfi ti ń ṣe ti. ẹ má pè é o tún ti kọnu sí i mo kọnu sí i mo bẹ tiẹ rí mo jẹ́rìí ẹ bọ kí ló wà ń bẹ tó bá kọnu sí wọn. síbi o kí ni òsì bí kọkọrù sọmọ yẹn ìwọ wojú ẹ kó wojú ẹ tójú yín papọ̀ wọn ní kó yẹ kọlù sáwọn mọ wọn náà yẹ kọlù sí wọn. Hmm. Um, ẹ má wọrí tó bá jẹ́ pé torí tèmi ni ó ṣe ń bínú kò mítìn èmi fúnra mi máa kúrò. ẹ ó dábàá ó dábàá aládé. ẹ fi ilé ẹjẹ kọ́ bá lọ́jọ́ rẹ. ẹ wọ́n aládé oṣù tẹ́ ń pe ṣé kò tó torí ni. kí ló kò tó torí. kò tó torí òṣìwọ́ eléte kanopi. owó tó dàbí ewúrẹ́ tó ń lo fúlàjì sọ òun yàgbẹ́ ní ológun yàgbẹ́ olóṣì. ilé ti bú ẹ lọ́yà tí wọ́n bọ́. èmi fi yálẹ̀. bẹ́ẹ̀ni ó tó tó owó tí ẹ. bá mi pàlàdé o béèyàn bá a kò là. ìtòkì pé ká sọ pé kì í ṣe èèyàn. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń bẹ nílẹ̀ wa ilẹ̀ ń bẹ ní ẹ̀ẹ̀kẹ́ wọn èèyàn ńlá ni wọ́n. bami abdulhamid adeyemi ní ọ̀yọ́ o. ní sábàrí ó tó gẹ́ ẹja máa bá pàdé lọ. àdàwọ̀ mi ò ní wá. orin kọ ẹyẹ kọrin ló yẹ kó o ti lọ máa kọrin. ẹ bá pàdé nítorí náà. sábà fújì rè ọ̀rọ̀ tẹ́ ń sọ jáde ọ̀gá mi. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ. gbádìdà. ẹ̀rù kan wà lẹ́kùlé wọ́n ń tọ́jú àkọ́bí wọn lọ́wọ́ àní mo tiẹ̀ fẹ́ àkọ́bí mi ò akúrú bété kúbé kúrú mi ò akúrú bété bùté bó o bá kú òun raṣọ fún ọ bó o sì kú òun rẹ̀ gbà ọrùn ẹ̀gbà ọrùn tí í ṣe ẹran lóge. Àlàyé dadi kí ló ṣe é tó fajú ro bẹ́ẹ̀ tí ebi ń pa. Ah. Ah. o dẹ̀ o tún pò ṣe bí ẹni tí nǹkan kan ṣẹlẹ̀ tọ́lọ́pàá mú kí ló ṣe. dadi ẹ wo àwọn ọ̀dọ́ ìlú yìí ni. kí ló ṣe wọn. kí ni mo ṣe fún wọn gan kí ni mo ṣe wọn hate mi especially àwọn obìnrin yẹn kí bá sọ̀rọ̀ ni àwọn obìnrin yẹn àti ta mọ́ mi kán wọ́n ti ta mọ́ mi kán kí mo ṣe wọ́n láwọn lè bẹ́ mi ṣọ̀rẹ́. tó bá láwọn ò bẹ́ ṣọ̀rẹ́ wọ́n náà wọ́n rẹ̀ tiẹ̀ síwájú ah, ẹnifẹ́ ni làáfẹ́ o ìgbàkigbà òun la fi ń bomi fàlejò kálejò o ti gbọ́ wọ́n rẹ̀ tí ó ti ẹ̀rí kéèyàn yọ̀ rẹ̀ púpọ̀ káàkiri pàápàá pàǹtí ayé àtọ̀run one with God majority ni ó hmm. hmm. rí Spartacus bó ṣe ń dán ó ń dán gan bó ṣe wà yìí stand by ló wà <laughs> bí life wire ẹrankẹ́ran tó bá yọjú báyìí <laughs> wọ́n máa ṣàwo ẹ̀ ńlẹ̀ ní mo sọ bẹ́ẹ̀ fún ẹ kò jáde báyìí o ó sì ń jọ competition kó tó jáde àbí yálà ìyá àwọn tó bá wá tó máa sọ pé àwọn fẹ́ kówó le Spartacus Spartacus. Spartacus Spartacus the winner the winner nínú gbogbo ẹran àgbáyé Spartacus yìí máa ló gbà yìí o Spartacus máa ló gbà yìí ó dá mi lójú ó dá mi lójú kì í máa yí ṣe yẹ̀yẹ́ o máa dán Spartacus máa dán máa shine Spartacus máa shine. Ah, ẹ ká sọ ma. o ká sọ o. ẹ ra ma. báwo ni ẹ jọ máa ṣe Bísádé wà lé. Bísádé. ẹ bẹ́ẹ̀ ni. ṣé kò sí. ah no kò sí nǹkan kan mà àwọn èèyàn kan ló gbé ṣó kan fún wa àwọn èèyàn ńláńlá ni so mo fẹ́ wá rí i pé kàbẹ̀rẹ̀ rìhásà ṣe wọn. wo àlàdé àbíkínà ti ń pè é má díà láti wá Bísádé wá sí bíbá ẹ mọ́ má wá sí bíi mọ́. kí ni mo ṣe mà. wo tèmi nìyẹn o kí èèyàn kúkúrú kó fi aṣọ ẹ̀kọ́ síbi tí ọwọ́ ẹ̀ ti máa tó òbúrò ẹ̀wọ̀ kì í ṣàrùn àìmọ̀ wọn ara ẹni òun ló lórí àrùn lọ wá àwọn ọ̀kọlà bíi tiẹ̀ tẹ̀jọ máa máa daṣẹ́ pọ̀ àìrínimọ́ni òun ni àìkínimọ́ni àìrínimọ́ni náà làìbúnimọ́ni o ẹ mú mi kò sí nǹkan tó ṣojú mi bẹ́ẹ̀ ṣé ń wò mí yìí à ń pàfọ́m àwọn èèyàn náà wà lówó rẹpẹtẹ èmi àti Bísádé. bẹ́ẹ̀ gbogbo ẹnu ẹ sọ̀rọ̀ pámánẹ́sì kan ojú ẹ̀ yìí kò lè gbé ẹdẹ bire tó fi máa kú bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ sọ̀rọ̀ kó máa lọ jàre máa lọ kúrò nínú ilé mi gbogbo nǹkan tí wà àti bísádé ṣe rò wípé òun ló máa mú yín pawó ni ó ní òjẹ́ kẹrọ rówó kankan pa wálé ṣé tiẹ̀ lọ́tọ̀ kọ́ ọmọ mi ṣe tiẹ̀ lọ́tọ̀ bẹ́ẹ̀ lọ jàre jọ move orí irin òṣì lẹ́sẹ̀ gbogbo ojú nì gbọ́dọ̀ ìjọba ẹ máa lọ jàre kó jẹ́ kó jẹ́ kẹ́mi bá tèmi lọ kúrò wájú lẹ́mi. máa lọ máa lọ máa lọ òkú ní mọ́tò gbé wá. Mm-hmm. bàbá mi tó gbé sójú ah, àwọn gúnugún tó rí yẹn wọ́n máa ń fi orí wọn tó pa wọ́n fi ń ṣàkóso àwọn ẹyẹ tó kù ni àkàlàmàgbò ó máa ń fi gẹ̀gẹ́ ọrùn ẹ̀ ó máa ń fi ṣe fáàrí fi ṣoge fáwọn ẹyẹ tó kù ni tó bá yẹ pé o mọ èyí láì ni ò ní sọ bẹ́ẹ̀ ìlà tó yẹ kí wọ́n máa mú yangàn ìwọ ń sọ pé ó ń bà ẹ́ ní jẹ́. dádì ẹ wo ìrìn wèrè rìn tó mọ̀ kóun sọnù tí èèyàn gidi bá rìn wọn ò ní rí mọ́ ah, ìlà tó wà lẹ́kẹ̀ẹ́ mi yìí nǹkan tójú mi rí nígboro nítorí ẹ̀ nǹkan tójú mi rí nígboro nítorí ẹ̀ kò ṣeé sọ in fact tó bá jẹ́ ẹlòmíì ni ó lè para ẹ̀ nítorí ẹ̀. Ah, ah. ó lè tó yẹn ni. ó lè jù bẹ́ẹ̀ lọ ó lè jù bẹ́ẹ̀ lọ tí bá rí nǹkan tí mo lè fi palẹ̀ kẹ́mi rẹ kẹ́kẹ́ mi dán bíi ti tó ń <laughs> màá ṣe inú mi á dùn bẹ́ẹ̀ nítorí kọ́kọ́rọ́ paradise gbà lọ látàyè ni aládé aládé ṣe fẹ́ gbọ́ kí nǹkan kan wà kó tún ju nǹkan kan lọ tó lè pa ìlà ẹ̀kẹ́ yìí rẹ mi ò ní gbà kó parẹ́ bẹ́ẹ̀ ni àṣà ìdílé wa ni ọ̀rọ̀ wa ni pé a gbọ́dọ̀ kọlà fún àkọ́bí ọmọ wa tá a bá bí ó di dandan. Hmm. tóbi iṣẹ́ tó bá pọ̀ là ń bẹ̀yàn lọ́wọ́ ẹ̀ tì bẹ́ẹ̀ ni bárẹ̀ ò tarí a kì í pòwe bárẹ̀ ò bá sì tọrọ a kì í fìtàn balẹ̀ wọn ti àbúrò mi kan Bámilóyè ṣé bọ́ yìí pé ó di dandan ká kọlà fún àkọ́bí ọmọ ẹni àbí bẹ́ẹ̀ kọ́ ó dẹ̀ mọ̀ pé òrìṣà ìdílé ẹni èèyàn máa ń gbé gẹ̀gẹ̀ ni. ẹ̀gbọ́n mi ṣe rí i pé àkọlà fún àkọ́bí ọmọ tẹ sọ yẹn is a primitive idea and a barbaric custom mm-hmm. yes ẹ wo gbogbo pé à ń ṣòro ìdílé à ń ṣòro ìdíwọ́ ẹ bá gbogbo ojú dúdú nìyẹn náà. ojú dúdú nìyẹn. yes. nígbà tí ìwọ mọ̀ pé ojú dúdú ni kí ló dé tó lọ ṣe ìwúre ìsà òkú níjọ́ tí ó ń lọ bo bàbá ẹ̀ mọ́lẹ̀. well ìyẹn. ẹ má máa ẹ kankan jáde mariam gangan ṣé bí wọ́n fúnra ẹ ló sọ fún mi wípé gbogbo àdúrà tó fi rán bàbá ẹ lọ sọ́run ó padà gbà àbí bẹ́ẹ̀ kọ́. ibi tó yẹ kó ti mọ̀ yìí pé ọ̀rọ̀ ìdílé wa kò ń ṣe nǹkan tí yẹn lè fojú di nìyẹn. ẹ̀gbọ́n mi London ni mo bí ọmọ yìí sí náà yes mi lè kọ́ la yẹn fún o it's against their law there. it's against their law. yeah. ṣé bí law ti wọn ni ṣé law ti nàìjíríà nìyẹn nígbà tó bí sí London tó tó gé against law wọn nígbà tó ti wá dé nàìjíríà nǹkan wo a máa kọlà uncle ọmọ tó ti dàgbà ṣá máa kọlà fún ni hmm. and besides obìnrin tún ni ah she will never ever forgive me if I do that to her mm. yes mm. yes mm -hmm. yes. Hmm. Mm-hmm. ọ̀nkú ah, ọ̀nkú bọ̀dá uncle, ọ̀nkú ẹ jáde emergency. it's okay so that it's okay it's okay it's okay just hold it. kí ló dé ọ̀nkú babilẹ̀ kí ló dé ẹ wo dem ah. not ẹ eh, it's okay now kí ló ṣe kí ló ṣe bí kí ló ṣe nìyọ ọ̀gá mi it's okay kí ló dé kí ló dé ẹ wo bí mo kọ́ tó ṣe o mo ti gbé lọ sí hospital kò sí nǹkan tó wọ́n ti ṣe síbẹ̀ mo ní kó ọmọ ẹ ṣe ní ah, ọ̀hún. bá mi lóye bá mi lóye bá mi lóye ẹgbẹ́ ìṣòro mọ́tò ẹgbẹ́ ìṣòro oh my god. Ah. láti ìgbà náà agànnà yẹn kú lára ọmọ yẹn kò gbádùn àti ẹ̀mọ́ bí tán gbé lọ pàápàá ṣé iná wa rí dájú wípé àtẹ́lẹwọ́ báyìí òun ni tara àtẹ́lẹsẹ̀ nítọ̀nà òrò táwa jogún bá nídìílé bàbá wa nìyẹn. ọkọ mi ti rí ìdí abájọ báyìí bẹ́ẹ̀ yìí ò ṣe bóyá èyí tí ìbá le jù bẹ́ẹ̀ lọ wo ni ìbá ṣe lọ́rọ̀ ayé ìwọ hmm. àti ńlá àti kékeré wàhálà ìkankan ò ní tọ́ sí ẹ lágbára Ọlọ́run kò sí nǹkan kan tẹ̀dá lè ṣe àfi kó ní kálukú kó gba gbogbo ohun tó bá bá nínú ẹrù àyànmọ́ ẹ̀ tẹ̀rín tayọ̀ <sighs> ìgbàgbọ́ tèmi ni pé sórí ìlà ẹ̀kẹ́ yìí àti ẹ̀ẹ́dẹ́bìrẹ́ ń jọkọ̀ lágbára ọlọ́run. ẹ wo mi ẹ̀pẹ̀lẹ̀ ṣe bí àwọn girls yẹn wọn ò lójú yẹn ọlọ́run ń fàyìn you good looking and fine gan ọlọ́run ẹ lè fẹ́ miss world agbanidàrẹ́ gan. àbúrò yóò pè ní sẹ́yìn sẹ́yìn kó ń fi mí ṣe yẹ̀yẹ́ sí. ọlọ́run mi ó ń fi mí ṣe yẹ̀yẹ́ ni ṣé láti ẹ̀yìn wá wọ̀ ọmọ bọ̀dá bá ń délé ni akọ́bíbọ̀dá bá ń délé wọ́n wà á fún ni. nìkan la máa rí ọ fún tó ṣe pàtàkì. ẹ jẹ́ aṣọ báyìí. ọ̀rọ̀ onú lé mi o. dákun ìwé àtọmọbìnrin tẹ ẹjọ́ mọ ọkùnrin kì í ti kulikule yín jọ ń tẹ̀léra yín o ọkọ rẹ̀ ṣì ń pariwo fìyàwó òun lọ́rùn lẹ̀ fìyàwó òun lọ́rùn lẹ̀ dákun dúró ná ṣé ò lè fọmọbìnrin lẹ̀kọ́ ọmọ dorin ẹ̀kọ́ ni àbí tápá bá ti ní àmọ̀ sàn èyí ó sì ká lérí. àkójú bẹ́ẹ̀ lọ wo etí tó bá gbà lọ wọn ì gbábọ̀ asọ sí lọ́mọ aráyé àlàdé gbàbí ó àṣẹ sọ́ọ̀ kò sì jáwọ́ mbẹ́ òun kálukú ọmọ bá tiẹ̀ lọ. ẹ ẹ ṣe èèyàn ọ̀rẹ́ mi mo gbọ́ nǹkan tẹ́ sọ àmọ́ ṣe fẹ́ gbọ́ tèmi. ẹ ṣe ṣe rí wọn ni ẹni tí èèyàn bá ń bá ná jà lèèyàn ń wò èèyàn kì í wo ariwo ọjà. ìyún ẹni ọba ní kan sí. inú mi dùn ẹ ṣe rí èmi àtọmọkùnrin ò lọ́rọ̀ ẹni tèmi àti ẹjọ́ ń ṣiṣẹ́ kò tí ì sọ kó sóhun bí o bá tẹ̀ sọ bẹ́ẹ̀ mi ì lè sọ pé kó má lọ. Ah! ṣe ní bá ṣe ń sọ̀rọ̀ yìí o tó bá wá ló ti sú òun èmi náà sì juwọ́ sì máa ló dìgbà kò sí jà ń bẹ́ẹ̀ ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ ọ̀rọ̀ tẹ́ sọ yẹn kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ ṣe ìtọ́ ìṣọ́ fún wa ní ìsinmi ni pé ọ̀rọ̀ ọwọ́ ọ̀tà lè tí ẹ. ó ta ẹni tí ò rà ni ò tí ì dé ah, ó ta. láyọ̀ yìí ó di wàhálà rẹ̀ pọ̀. àlàdé sórí bó ṣe sọ̀rọ̀ tó dùn mọ̀rìn mọ̀rìn pé wà á tẹni ẹjẹ lẹ́jọ́ ìwà àtọkọ rẹ̀ lẹ́jọ́ tí ọba ṣùgbọ́n tèmi fẹ́ bí ọ ni pé ọkọ rẹ̀ tí wọ́n ń rojọ́ ọpẹ́ yìí méjèèjì ń fẹ́ ra yín káàkiri kí lọ́ọ́ fẹ́ ṣe sí i. ṣé kí n máa rò ó. bẹ́ẹ̀ rò ẹjọ́ tó rò ọkàn mi. àlàdé jọ́ ọ̀rẹ́ wa ọkọ sẹ́wọ̀n wojú mi dákun torí ọlọ́run sáfẹ́nu ayé torí ẹnu báyìí lẹ bọ́ àwọn sì ní egi lókè mi àti lẹ́yìn lẹ́yìn pé yàrá wa kọjú síra wa lásán ẹ dákun sẹ́ni tí ń ròyìn àti kò lè ròyìn lájẹ ló kò lè ròyìn lóso lọ kí wọ́n pààyàn dànù dákun mo fọlọ́ǹbì ọ bá ọ̀rọ̀ wa ro fi sọ́wọ́ àlàáfíà mo fi jẹun kó o sì gbá kọ dàrú kò jù bẹ́ẹ̀ lọ. aládé olóògbé fagbe ẹjọ́ ọsàn kí wọn ó ṣe ìlàrí èèyàn ju kí wọn mọ káànú èèyàn. bẹ́ẹ̀ ni ọkàn tiẹ̀ ní káànú èmi kò fi ṣe torí bẹ́ẹ̀ ṣe ń wò mí kò sí nǹkan kan tẹ́nìkan kan lè fi mí ṣe ah, egungun ẹja ló dúró yìí téèyàn bá fi ìkanjú jẹ mí abàrẹ ibi tí ó fẹ́ bẹ́ẹ̀ ni ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ ṣé ọ̀rọ̀ gidi mi wà tẹ́fẹ́ sọ àbí òsì. ọ̀rọ̀ dáadáa tá a wá bọ̀ ọ̀tún náà ẹ wá gbà mí náà dà. sáàgbó sáàrù ẹ ṣé mo dúpẹ́ mo ń kọ́jú lọ ibì kan ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé. mo ní kó ní jìpù ó sí mẹ́lọ ṣé bọ́ ọmọ èèyàn níbi bàálù gbafẹ́ ilé tẹ́nì kankan tí òjá yóò sinmi hmm. kò kúkú ju lé ìyàgbẹ́ ọmọ ẹlòmíì lọ bálùfẹ́ bá fojú kan dákọ́nì yóò dojo hmm. bí dákọ́nì bá fojú kan pọ́ọ̀fù ńkọ́ àsùnmọ́ tẹríba bí pọ́ọ̀fù bá wà fojú yan Jésù Kristi ńkọ́. kábíyèsí ẹlẹ́ṣẹ̀ ọ̀run lórí tí ó kì bọnu aṣọ tó ń fogún ọdún sáré títí ṣe bí kò já sọ yìí lé ọmọ ẹlòmíì lọ. bẹ́ẹ̀ ni ọkà ìrọjà yé mo fẹ́ kọ ní kọmọ wọnú láàgbájé ẹ̀gbọ́n mi ọmọ akáṣọ sílẹ̀ kẹrù ọ̀bọ lọ́sẹ̀ hmm. wọ́n fi ń dáná láti sars ní ìgbà tó ń ṣiṣẹ́ takuntakun ọ̀rẹ́ nìkan kí ọ pẹ̀lẹ́ bàbá wa náwó yàfùyàwó kí ni má ṣe bí bàbá ńlá bàbá wọn ojú èyí tèrè ojú òní tì ọ́ kòkò kì í gbàgbé ìsáná ẹlẹ́dùn àwọn onígbàgbé ẹ̀ bá mi ṣàmì àdúrà. àṣẹ àmì ò àlàní ò wálà ọjọ́ lọ́jọ́ tí ọmọ wọnú ọlágbèyà rẹ̀ sí àgbọ̀wọ́gbọ̀wọ́ ọ̀tọ̀ tèèyàn ló kù tá ó gbà ìbò sí aláàrú òwò ni mo ké títí kí n tó délé wa ebójú òwú gan lájọ dídí mọ́ọ́lù tẹyin tẹyin ebi bèèyàn bá ti gbé ẹran ẹyin ẹran lọ́dún ààrẹ jẹ. ọ̀gá ẹ̀ ọjà ìran ọ̀pùrọ̀ wọn lè gbàgbé ọjọ́ náà láíláá kò sí irú tá a jó ah, kò sí irú táwọn oníbàtà olù tán kò sí orin tá a kọ tán ọjọ́ náà lọ di àgbàlagbà kan sọ pé àdélé wọn tá a fi forin sẹ́nu pé ọ̀bì àòdélé yín ẹni tá a fẹ́ la àdélé wọn. ọbí ìyá òdélé yín ẹni tá a fẹ́ là ń délé wọn. ọbí ìyá òdélé yín ẹni tá a fẹ́ là ń délé wọn. ọbí ìyá òdélé yín ẹni tá a fẹ́ là ń délé wọn. ọbí ìyá òdélé yín ẹni tá a fẹ́ là ń délé wọn. ọbí ìyá òdélé yín ẹni tá a fẹ́ là ń délé wọn. ọbí ìyá òdélé yín ẹni tá a fẹ́ là ń délé wọn. ajá ìgbájú lù ẹ́ orí adu ìlú àlùmọ́lẹ̀ ni. ṣé wọ́n ló kàn mí ìwọ ni èmi máa mú bọ́. mo kò jà kó tún dọ́tún dọ́tún dọ́tún agbáṣẹ́kẹ̀rẹ̀ mọ́ ẹ lórí dọ́tún sọ́sẹ̀ mọ́ mi ni. ẹ filẹ̀ ẹ filẹ̀ ẹ filẹ̀ ẹ filẹ̀ ẹ ṣàfilẹ̀ ẹ filẹ̀ ẹ ṣàwo ẹ ṣàwo ẹ ṣàwo ẹyẹ bá mi sanwó. ìwọ ò ṣe kọ́gbọ́n lára òṣùpá òṣùpá ò lẹ́nì kejì síbẹ̀síbẹ̀ ó tàn rokoṣo káàkiri gbogbo àgbáyé ni mo ní kó o jáwọ́ ẹ̀dá tó bá bómù gọ̀rìn ó di dandan kó ṣọ̀tá ọlọ́gbọ́n. ojoojúmọ́ ni mo fi ń bá a sọ kò sí ọjọ́ kan tèmi àti ẹ̀ríra tí mi ò sọ̀rọ̀ nípa nǹkan tí ẹ̀ ń sọ yìí aṣòṣì máa mọ̀ ọ́ irú wọn máa ń ṣòṣìkù ni ọlọ́wọ̀n ní jẹ́ kó ṣòṣìkù bá ṣe ń sọ fún ẹ tí o fẹ́ gbọ́ ẹ̀ mo ní kó jáwọ́ nu iṣẹ́ tó ń ṣe. Dọ̀tun ìyẹn ni kó má sọ èmi ò ṣòṣì o ṣòro ẹ̀bùn tọ́lọ́run fún mi èmi fi hàn gbogbo aráyé ni èmi ò ṣòṣì rárá. ẹ̀bùn tọ́lọ́run fún ẹ ló fi ń hàn fáráyé àbóun ló ní kó má ṣọ́ rẹ̀ bá rìn ṣóun ló ní kó má ṣọ́ rẹ̀ bá rẹ́ Mami. Eh? Mami, olúwa mi, èmi kọ́ ni mò ń wà. Olúwa mi òun ló ń wá ẹ ẹ dúró màmá ẹ jẹ́ kí nǹkan kan clear sí mi òun ló ń wá òun so bọ́ọ̀yì ọ̀kọlà yẹn ló ń wá ìwọ òun ló ń wá síbi ló ń wá àbó ló ń wá ẹ káàkiri tó bá jẹ́ bí ọ̀rọ̀ ti lójútùú èèyàn lóhùn ò wá ó ń wá ó lóhùn ò wá ó ń wá ṣó ń wá kó pa ni àbó ń wá kó lè fi dáràn sí mi lọ́rùn tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká lé akátá lọ ná ká tó fàbọ̀ bẹ́ẹ̀ dìyẹ ẹ fẹ́ mi lásìkò díẹ̀ mi tí kò nù lùi mo ń bọ̀. tí ò mọ ògùn òun ló pè lẹ́fọ̀ọ́ wọ́n lẹ́ni tí ò mọba ló fọba ṣeré gbogbo tí mò ń rò ní pé kí ọlọ́run rọ̀ mí lọ́kàn kó tó di pé mo dé ọ̀dọ̀ ẹ̀ wá já. aládé lọ jí ìyá ẹ pé ilẹ̀ ti ń ṣíkú abẹ́ sí ń dáná tó alẹ́ ok ó ti yẹ ẹ sí. tá lélẹ́yìí ó yá wèrè ni ó ríran ni àbí kí ló ṣe ń ṣe ẹ́. bí àgbàlagbà ní àgbàlagbà ò kì í ṣépè náà sọ ṣebí question ni mo béèrè lọ́wọ́ ẹ̀ ìwọ ò mọ̀ ó ya wèrè ni question ṣé ya wèrè ni mo dẹ̀ ṣọ́ pé o ya lóòótọ́. kò sí lára question pé ṣé o ṣoríire ni àbò fẹ́ lálùbáríkà ni kò sí lára ẹgbẹ́ ọtún orí òpin bàbá mi ló ń bá sọ̀rọ̀ ẹ̀. get out ayé ṣe ẹni. èmi. àwọn kan mi wà tẹ́lẹ̀ sọ tẹ́lẹ̀ fi béèrè ọ̀rọ̀ kì í ṣe ọ̀rọ̀ èrè. orí ẹ ò pé nítorí ọba pé òní sọ bẹ́ẹ̀ òun wá ibi tó máa forí sọ òkun wà lẹ́kọ̀ọ́ lọ forí sọ ògùnpá wà ń ò forí sọ spartacus èmi lọ́ọ́ forí sọ má bínú bàbá Spartacus ah. ẹ má bínú nítorí pé ẹ bí ọmọ tó yẹ ká ẹ divert orí ẹ sí ọ̀nà òkun ṣó ti eyín tàbí kẹ́ni kò fò bọ́ nígbà tí òkú mọ ibi tó lọ ó mèkó ni kò sí nǹkan méjì tí mo fi wá sí ibi ju nítorí rádaràda tí ẹ gbé sẹ́gbẹ́ ìlọ ìyẹn ọkọ làwa gbá orí dànù yìí ah, ẹ bá wíkẹ́ sọ fún dáadáa tí ó bá fẹ́ wá èèyàn tó fẹ́ fẹ́ kì í ṣe ẹni tí irú wa yìí sọ wípé ó wùn wá tá a fẹ́ fẹ́ olóyè kírú ọkọ lára dáradára ìmọ̀ ànáwọ́ sí. ó ṣùọ́ pé ò ní. tó bá fẹ́ ka ẹ̀ṣà tó fẹ́ kà tó ń ṣe ohun rádaràda náà tí ò tí ì sí àǹfààní fún àwọn èèyàn tó ní ọpọlọ láti súnmọ́ ọkọ gba etí ẹ̀ kó ka ẹ̀ṣà ẹ̀ sọ́tọ̀ hmm. ìyàwó tèmi kó filẹ̀ sọ́tọ̀ ìjọ tí n bá tún rí ẹ pẹ̀lú ìyàwó mi. bàbá mò ń sọ fún yín ni o kékeré ni gbogbo eléyìí tẹ̀ ń rí yìí hmm. kó má bàa dàbí ẹni pé spartacus àbíkílẹ̀ pé ó máa rí bí mi ìwà ọmọ yín ló wà ń bẹ̀ tí máa gbá gbogbo ẹ̀ dànù. láyé lajẹ Ọlọ́run ní fún ẹ ṣe wọ kí ni kọra dáadáa sọ sọ fún ẹ pé mo fẹ́ fẹ́ yàwó ẹ kò ní ta fún ẹ sọ fún ẹ pé mo fẹ́ fẹ́ yàwó ẹ Aládé Aládé dákẹ́ wo ìjọ mọ nǹkan tó ṣe yẹn ṣá o mọ sọ pé shock ti mú Spartacus bẹ́ẹ̀ yẹn yes ayé ẹ ti já bó ṣe fẹ́ kọlu yẹn tó bá lọ affect ja ẹ pẹ́rẹ́ tó bá affect ja ẹ pẹ́rẹ́ wàá gbà pé Ọlọ́run kọlà èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. ẹ má bínú ó ti yé mi pé ẹ ò ráyè gbogbo àsìkò tó yẹ kẹ́ ní láti fi bọ́mọ yín wí kẹ́ fi bá sọ̀rọ̀ kó lè gbẹ̀kọ́ ohun tẹ́ fi ń tọ́jú rẹ̀. òun ni o. tó bá kúkú wá jẹ́ pé eléyìí lẹ bí tẹ̀ ń pè lọ́mọ ṣáà kó bẹ́ẹ̀ tàgé léyìí tó dúró ló pa. bẹ́ẹ̀ ni bàbá ẹran bàbá spartacus lè kọ́ máa pè yín kò yẹ kó jẹ́ ọ̀wà láyé èmi ló sọ pé kò ní dáa fún. kò ní dáa fún ẹ fún nǹkan tó sọ yẹn. èmi ló ní kò ní dáa fún. kò ní dáa fún ẹ fún nǹkan tó sọ yẹn. tí bá súnmọ́ ẹ tí bá gbá etí ẹ dákẹ́ èmi ni kò gba ojú ẹ̀. mi ò lè gba ojú yín. gbà gbà ẹ mọ ẹ mọ tó ṣẹlẹ̀. tó bá jẹ́ pé ẹ̀yin lẹ fọ ẹ wò tó bá jẹ́ pé ẹ̀yin lẹ tiẹ̀ tó bá jẹ́ ẹ̀yin lẹ bí èmi ni màá ti pa yín dànù. ẹ ó yà pa mí pa mí. abẹ tí wọ́n fi kọlà fún ẹ mẹsàn kò béèrè ẹ lọ́wọ́ wọn wọ́n ti kọ díẹ̀ nú ọpọlọ ẹ sínú abẹ yẹn tó o bá rí o lè wà ó kí. wọ́n kọ ọpọlọ ẹ o lè lọ. ìwọ bàánú ẹjú yé nà yé nà àbórí ẹgbẹ àrùn ọmọ àbórí ẹgbẹ àrùn ẹ lajọ sáyẹ lajọ sáyẹ lajọ sáyẹ wọn sọ fún mi ìwà ìwà ọmọ ti wọ. àwọn kékeré mi kékeré ni kékeré ni kékeré. Ẹjọ́ tó kọ́ ọ́ bàtú. food. Only 15 years. ojú yín mọ̀ rí bákan, ṣé kò sí? Ẹ wò, ó fẹ́ tẹ̀ mí díẹ̀ ni. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣeun. Ẹ wáyé lọ rárá díẹ̀, kẹ́ni kọ́ ọmọ yóò mọ̀ ta yòókù lọ. Ẹ kí ni ẹlẹ́jà ń tà tó ń tọ́ná bó náà ló kù díẹ̀ yìí à ní pẹ́ palẹ̀ mọ́ àkókò lọ pàṣẹ ní ipò. ẹ ṣeun èlò. ẹ bá ní ọ̀rẹ́ dára péré. wo fún mi lára méjì pẹ̀lú bọ́gọ́ tó dáa ọgbọ́ n ò fẹ́ gó n ò fẹ́ wédò n ò fẹ́ wédò tó tó lọ́hùn má bí léèrè béèrè tí o ṣe o ti yé ọ tí mo sọ fún ọ nù ẹ̀ hàn bọ́gọ́ ló dáa fún ẹ fún mi tọgbọ́ntọgbọ́n la fi kọrin ọgbọ́n fún ìyàn ọ̀dọ́gbọ́n. Spartacus, Spartacus, Spartacus. Winner, winner, winner, winner, winner always. Spartacus, Spartacus, Spartacus. Win, win, win, win. Kò sí àwọn. Nínú gbogbo ẹran àgbáyé, Spartacus sì máa ló gbà yìí o.

Adé jọ̀ọ́ má bínú sí mi jọ̀ọ́ wọ́n mo ṣẹ̀ṣẹ̀ gba ọ̀rọ̀ àwọn àgbà tó ní a nílò ara wa ni jọ̀ọ́ ara ò lè dá ara dá èmi gan ti mọ̀ àfi ó bá dáràn lóko kò sí ijó tí mi ò jó tán kódà mo kéré mo pẹ̀sà mo kọ dáadáa kó àdádánwò kò sí ètò jẹ wọ́n bẹ́ẹ̀ dákun mo fẹ́ ká padà sí bá ṣe ṣe tẹ́lẹ̀ jọ̀ọ́ Àlàdé níbo la rí sá sí. Si tójú tí mò ń ríbi fúnra wọn ìjọ àlàdé torí ọlọ́run mo rò tí ìyá mi mọ̀ pé ìyá mi ti ṣẹ̀ ẹ́ gan èmi gan mọ̀ ìjọ má rò torí ọlọ́run tó bá rò ẹ̀ ò tẹ̀ ní dáríjì mi torí ọlọ́run àlàdé. afẹ́ra tó ọbẹ̀ àṣewédú àbí. bẹ́ẹ̀ni o bá ń kọ bẹ́ẹ̀ dáadáa. abọ́ tiẹ̀ ń kọ́. lélẹ̀ ní wọ́n fẹ́ràn tiẹ̀ o. ẹ jókòó ẹ jókòó akínyó ẹ àwọn ẹ pẹ̀lẹ́ o ẹ kú jókòó. tọgbọ́n hmm. tọgbọ́n tọgbọ́n la fẹ́ fi kọrin ọgbọ́n fẹ́ yin ọ̀jọ̀gbọ́n ṣebí kọ́lọ́gbọ́n lè kọ́gbọ́n bẹ̀ ní ọjà ẹ. E? ó kárí ọ̀jọ̀gbọ́n akọrin orin tó lè kẹ́lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ la fẹ́ kọ ṣebí gbogbo ọlọ́mọ pé ẹ̀kọ́ yàtọ̀ sẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ yàtọ̀ sílé ọkọ àmọ́ bóbìnrin bá gbọ́ ààbò ẹ̀kọ́ lọ lé ọkọ àfàìmọ̀ káàbò ẹ̀kọ́ mọ́ sọ ọ́ dẹni ẹ̀kọ́. ọ̀ka ìyọjà ibẹ̀ e, ṣe wá ń fetí kọrin ọgbọ́n ni kẹ́ máa dọ́gbọ́n gbómi tó hmm. ẹja mu ṣe mọ̀ pọ́gbọ́n lọ́jọ́sọ́ fi ń gbọ́gun àwẹ̀ àti wípé alálàpà kì í ṣẹgbẹ́ alápàlà nítorí ẹni lálàpà nínú kò jẹ́ jápàlà pálapàla. ọ̀rẹ́ mi àlàyé mọ̀jà fi fọ̀rọ̀wérọ̀ gbàgbé orin wa ọ̀rọ̀ nípalẹ̀ pa àtọ̀rọ̀bọ̀ la fẹ́ sọ ǹjẹ́ èwo rẹ̀ yíyàn láàyò ah, bọ̀dá. bó bá ṣe bí èmi àládé ni lẹ́pa fi tẹ́rẹ̀ wu ni lèmi ó dìbò fún lẹ́pa yá ìwọ́n wuyì láti fẹ́ gbogbo aṣọ ni mo ń bá wọn lára mu bísádé àbọ̀gbàgbé ní ìlú ẹ̀fà bá lọ́mọkọ wọn kì í jábọ̀ ọ̀rọ̀. àlàdé bó bá jẹ pọ́kùnrin lèmi ni àlọ́rọ̀bọ̀ lèmi ó yàn láàyò àwọn láríjì gbàrán ayílukọ wọn ṣe é rí mọ́ ni àní wọ́n tún yọ kọ́ńjọ́ rìn àjò. bísádé má tanra rẹ jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀bọ ni wọ́n fẹ́ yọ bí àbẹ́là ojoojúmọ́ ló ń wá oògùn tí wọ́n fìdílé pa káàkiri ìwọ wá sọpọ́ ọ̀rọ̀bọ ló fẹ́ yàn láàyò. aládé mo ní ìwọ náà mọ̀ tán ra rẹ jẹ torí nílẹ̀ tó mọ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ lẹ̀pa ló fẹ́ rí bọ́rọ́kọ́tọ́ bí ọká oògùn mọ́ òun mọ́ òun náà ń fojoojúmọ́ lò ṣe bí nítorí àtidọ̀ ọ̀rọ̀bọ náà ni. ọ̀ka ẹ̀ ọjà yìí bó bá rí bẹ́ẹ̀ ọjà yìí èyí tó bá wù kálukú ni kò fẹ́. bẹ́ẹ̀ni. èyí tó kọjú sẹ́nìkan yìí ló kọ sọ́mọ ẹlòmíì bíi ọmọ aláìgbọràn èyí wù mí òwú ọlọ́rọ̀ ayé kólíkálukú ṣáà èèyàn kan bí ọwọ́ rẹ bá ti tágbọ̀n. tiẹ̀ ní dandan lẹ́pa lòun fẹ́ fẹ́ sílé bí lẹ́pa bá dédé lọ́dọ̀ ọ̀rọ̀bọ̀ náà jìjì kí ló fẹ́ ṣe sí i àní béèyàn bá sì ní pé dandan ọ̀rọ̀bọ̀ lòun fẹ́ fẹ́ níyàwó bọ́rọ̀bọ̀ bá dédé lọ fọ́lọ́ jìjì kí ló fẹ́ ṣe. ọkà ìyọjà èyí tó ṣe pàtàkì ní ìtẹ́lọ́rùn nítorí ìtẹ́lọ́rùn lọ́ba ìwà ìwàdẹ́ lọ́ba ìwàlẹ́wà ènìyàn. ó dáa kí láwọn wá tọ̀sánù. ìwà ìwà là wá o ìwà. kí Bye. gbé pẹ́lí díẹ̀ ju ní tí mo bá yín ṣàdéhùn lọ nítorí pé ọlọ́run máa jẹ́ wá yàtọ̀ lẹ́nu ẹ gbà. Dago, dago, dago, dago kò sí ah, wàhálà bẹ́ẹ̀ ni kò sí wàhálà kò sí wàhálà ẹ lè máa lọ. pátápátá ò ní jó fún yín gbórógódò òde ní lù fún yín jó fàájì ya. ṣàrọra yàládé ẹ <laughs> eh, bisade ó rí i pé owó ta fẹ́ pín yìí pọ̀ rẹpẹtẹ ní. Ah, ah, ó yà mí lẹ́nu. ẹ eh, wá yọ kó wípé ọlọ́run kò ní àti ẹ papọ̀ nìyẹn. orí sọ. Eh, eh. ó wá kù sọ́wọ́ èmi àti ẹ̀ ká ṣe kọ́lọ̀ nǹkan wá pọ̀ délẹ̀délẹ̀ mi tọkọ tìyàwó tèmi àti ẹ bá fẹ́ra wa bíi five and six nìyẹn àbúrò bẹ́ẹ̀ ni. <laughs> má tanra ẹ jẹ five and six kọ náà pé òmùgọ́dí méjì part two ni ah, ah. kó jẹ́ pé Ọlọ́run díjú nígbà tó ń kọ kádàrà kò lè hẹ́fà kó èmi àti ẹ̀ papọ̀ ah, àìrẹ́ni bá rìn là ń pajá láwè adára má kù síbí kan mo dẹ̀ ń gbọ́ sórí wọ ó búrẹ́wà ó fi ibì kankan dáa kó jẹ́wọ́ nìkan lọkùnrin tó kù láyé máa yá kú láì lọ́kọ ni wo má jẹ́ ń sọ̀rọ̀ sí ẹ o tóró ti múnú bí mi já pé owó ká máa lọ. Ah, ó yá. bisade lè mí àlàdé. Ah, irú ẹ náà ń kọnu sóbìnrin pò fẹ́fẹ́. dá mi lóhùn dá mi lóhùn ò rápẹrẹ kó lọ bá ni ó dẹ̀ tún pa irọ́ èwo wà lókè yìí ni ó dẹ̀ tún pa irọ́ òsì. ó gbà mí létí sá ó gbà mí létí ó gbà mí létí gbà mí létí òsì onírànù òsì onírànù òsì mo dààmú torí ẹ ìwọ ọmọ lẹ́lẹ́ta fẹ́ gbé sórí bẹ́ẹ̀ tó tún ṣẹlẹ̀ àdùn káàkiri. kọ́lá ni wọlé mi mi ò ṣe mọ́ láì jí àtọ̀run ti tọ́ láàrin wa mi ò ṣe mọ́. èmi náà ò ṣe mọ́ mi ò mọ̀ pàṣẹwó ni ẹ mo ní kí n tán ẹlẹ́ni mi ò mọ̀ pàṣẹwó ni ẹ kó tí lọ mo kó ra nù lọ. máa lọ mi ò ṣe mọ́ máa lọ àgbàyà àgbàyà máa lọ mi ò ṣe mọ́. buhari gbogbo àsìkò tí o fi jẹ́ kí n ṣòfò dànù ọlọ́run àbàtì ẹ̀jẹ̀ ọlọ́run àbàtì ẹ̀jẹ̀ ló jẹ́ ó ṣe máa lọ ó ṣe ṣòtí gbọ́ ẹ̀kúkú ní kò ń ṣe aláìní kò ṣàtìrì lára yín pé mọ́tò ẹ̀kọ́ máa lọ mọ bó ṣe rí. mo ń padà bọ̀ bí kò sí nǹkan tí mo fẹ́ wá ṣe bí ju pé mo fẹ́ wá lálẹ́ ìyá ẹ lọ mo fẹ́ wá bá ìyá ẹ tí ò láǹfààní àti kọ ẹ. o ṣe ẹ pa kí oya oya oya oya ẹ ṣe o ẹ ṣe ẹ ṣe wọn máa lọ. mo dúpẹ́ wọn náà kúkú ni ẹ ṣàkúrú ẹ máa lọ. ó ṣì ní kí tó gbá mi. mo fi gbá etí ààrẹ. yes mo fi gbá etí ààrẹ. Ah wo bí àwa bá ẹja a fún ẹ wọn nìyí pé kí ni dẹ̀yìn lẹ́yìn bísádé bísádé wo o tún lẹ̀ sọ̀rọ̀ àbí ẹ ju o bísádé. èyí kò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò tó bọ̀ èyí bísádé jọ ń ṣiṣẹ́ o tún sọ̀rọ̀ o tún sọ̀rọ̀. ẹni tù ẹni ọ̀dà ọ̀dà ẹni tù àdìgẹ́ ẹni tù ẹni tù ní bí bá. wo ọ̀nà mọ́lá lórí àwọn aláṣìbọ̀ gbogbo padà ìlẹ́yìn ẹ̀. èmi ti darí ro báyìí là ń kọlà àlàdé mo ní ọmọ mọ fi ṣèbínú àgbàdo bínú lọmọ rẹ ń bọ̀ jọjọjọjọ mo ní mo ti fún ọ ìwọ ṣáà ti kọ tí ikú sí wọn kó wá borin banu kó má ní wípé. ṣẹlẹ̀ ah tèmi bá mi ká ló ṣe rẹlẹ fún mi ayé mi ti bàjẹ́ bíi bíi bíi bíi bíi mo ti fẹ́ bẹ̀rẹ̀ Spartacus mo dáràn mo dáràn ta ló ṣe rẹlẹ fún mi ta ló ṣe rẹlẹ fún mi ta ló ṣe rẹlẹ fún mi yeyeyeye bonikiti bẹ̀rẹ̀ bonikiti bẹ̀rẹ̀ wọ́n dá mi lóró wọ́n dá mi lóró wọ́n dá mi lóró wọ́n dá mi lóró ta ló ṣe rẹlẹ fún mi Spartacus. Господа, Господа, Господа, Господа, Господа, Господа. А, а, а. nìṣó látàkọ̀ nìṣó látàkọ̀ nìṣó látàkọ̀ nìṣó látàkọ̀ látàkọ̀ látàkọ̀ látàkọ̀ látàkọ̀ látàkọ̀ látàkọ̀ látàkọ̀ látàkọ̀ látàkọ̀ látàkọ̀ látàkọ̀ nìṣó látàkọ̀ nìṣó látàkọ̀ nìṣó látàkọ̀ nìṣó látàkọ̀ nìṣó látàkọ̀ nìṣó látàkọ̀. Mbaba. Mbaba ooo. Mbaba. Mbaba ooo. Ṣàlàfíà ni. Ẹ pẹ̀lẹ́. Adébẹ̀yìn Adépẹ́ ìdáná. Àdáná. Ṣé kò sùn sá? Tí ò bá nídìí náà obìnrin kì í jẹ́ kó mọ́ lò. Ọlọ́run kò fi wa lọ́kàn balẹ̀ ni. Ó já mi lólè. Ó já mi lólè tí mi ò ní gbàgbé láéláé. Wọ́n jí Spartacus lọ. Spartacus ṣẹ́rí mi nǹkan burúkú ayé àti tọ̀run náà ṣe fún mi ọmọ mi kú ó sàn jọ ọmọ mi nù lọ spartacus mi sọnù wọ́n jí gbé. sorry sir um, spartacus tẹ̀ ń sọ yẹn ẹ̀wọ̀n ikọ́ nìyẹn ni. díẹ̀ lè máa dáná báyìí sá. tí a bá máa dáná ẹ máa gbọ́ ẹ ṣe. ẹ wá dáná kẹjẹ ká mọ̀. ẹ ṣe tẹ bàbá mi rí o mo lẹ́bùn fẹ́ni tó bàbá mi rí ẹjọ́. E ṣe gbọ́. àbọ̀ àìsí ọmọ jẹ́ àlọ́jà rí Spartacus kò gbé gbé ojú kalẹ̀. Spartacus Spartacus. Spartacus. ọ̀rọ̀ ìyá kí la bá pé ìyá wàhálà ìyá pọ̀ lórí ọmọ o àbíàmọ́ o ẹ kú iṣẹ́ especially my mother alájà abusa wàhálà abusa pọ̀ lórí ọmọ ẹ̀fẹ̀ mo bọ́ láwọn ọba o ní dá fọlọ́kadà tó fi mọ́tò pa máa mi lẹ́sìn rẹ̀ àwọn náà ní gbẹ́jẹ́ gbòjẹ́ tó báyìí gbogbo nǹkan ní màá lára rúmọ̀ lára ṣọ́tọ́ báyìí. ọlọ́run kò fọ́rùn kẹ́ wọn. ẹ̀bẹ̀ mo bá ọlọ́run bá ọkà fúsàtú jèrè ọmọ bá bá ti ń jèrè ọmọ ẹ̀bẹ̀ mo bá ọlọ́run bá fún ọmọ mọ́ ti gangan kí wọ́n jèrè ọmọ. yé mi nílì sọ yé fún mi obìnrin ọ̀pútà náà jábalẹ̀ ah. àjèrè ọmọ. àlà tó ń ṣiyèrè àlà tó ń sínwín tó ń ṣe èrè gangan ọlọ́run ah, máa ṣàánú mi ọlọ́run tí wọ́n bá lè mú bọ̀ tí wọ́n bá là mú bọ̀ bọ̀ ìdọ̀dọ̀ j fifteen music wa ẹ̀rẹ́ sí wọ́n máa music ẹni o bó bá dẹ̀ ti music olùkọ́ àdì máníjà yẹ àwọn eléyà di pé àbíkẹ́ wọn. orí bá mi ṣe o kì í lè dàbí ìjẹ̀bú ìjẹ̀bú màmá mo ń wí ayé làwọn ìjẹ̀bú ń jẹ. èmi wílèrè kọ́bọ̀ kọ́bọ̀ rè yọ wọ́n fi kalẹ̀ àì wílèrè. yóò ní bó ṣe wá yẹn bó ṣe rí gẹ́gẹ́lẹ́ gan fún wọn bó ṣe rí gẹ́gẹ́lẹ́ gan fún wọn ló sọ yẹn ah. bẹ́ẹ̀ ṣáko ṣẹ̀jẹ̀ kọ́pọ̀ ẹ lè rí gbà lọ́wọ́ ẹ o láíláí bó ṣe wà. sórí àwọn ìjẹ̀bù yóò wọ̀ yìí <laughs> ìjẹ̀bù méjì ni àwọn ìjẹ̀bù corporate torí wọn pé wọn mọ̀ràn àwọn àna mi nìyẹn <laughs> àwọn ìjẹ̀bù local bíi tiwọn yìí wọn ní kìíní kan ọ̀hún ni kí wọ́n pè é wọn ní gíní kan àwọn ni bàbá kan wà lálọ́dún wa ó ní àwọn débi pé kò jẹun kọjá ten naira rè láyé ẹ̀ ah! kò sí bó ń jẹ pọ̀ bẹ́ẹ̀ ṣe kíní mi ò ní kó jẹun jẹ eleven naira rè kò dẹ̀ kí n mú bí ọwọ́ ta omi odò ni ńgbà bàbá yìí máa kú ah! owó tán rí ní ọwọ́ bàbá yìí wọ́n dẹ̀ wàá sọ fún mi pé nígbà bàbá yìí wà láyé kò fẹ́ràn báǹkì ó láhùn làwọn báǹkì wọ́n lè kó wọ́n so ó là bíùdì àwọn wẹ́dà là bíùdì strong room ó wà ní ah. kọ́kọ́rọ́ wá tì gbogbo owó yẹn mọ́ bẹ́ẹ̀ ah. ńgbà tó máa kú báyìí kọ́kọ́rọ́ bẹ́ẹ̀ ṣe ló jù sẹ́nu ńgbà tó jù sẹ́nu tó rẹ́ lọ́ mi báyìí àṣàlẹ́ lu wá pàdé ẹ̀ mi bọ́sẹ̀ mi lọ́rùn náà hmm. ìyàwó ẹ̀ wá fà kọ́kọ́rọ́ jáde orí mi máa jẹ́ ń ṣe ẹrú owó. ẹjọ ẹjọ ẹjọ ẹdá padà ẹdá padà jọ ẹdá padà jọ mo mọ sọ fún abẹ́òkúta rẹ̀ ti wá o dédé abẹ́òkúta rẹ̀ ọdẹ mi rán ọ̀rọ̀ sọ̀rọ̀ èké mi dédé wọn ni mọ̀ ètò ìfọ̀ òkúta lè sọ̀rọ̀ ẹ̀dùn wọn èmi ló nìyẹn o yẹn rí kó fẹ́ gbọ́ mọ̀ ló nìyẹn kó dé Mùṣín kó dé Bàrígà Ìjẹ̀bú rẹ̀ donate bẹ́ẹ̀ o àwọn amúdáhùn níbẹ̀ o ẹjísì níbẹ̀ o Túnjí níbẹ̀ o àwọn rẹ̀ nowó níjẹ̀bú. bẹ́ẹ̀ni ẹ sọ̀rọ̀ ìjà rẹ̀ Ìjẹ̀bú rẹ̀ donate bẹ́ẹ̀ ṣé wọ́n donate ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni àbí wọ́n fẹ́ gbà blood sample lòṣì ilé yìí nǹkan kò ṣe kò ṣàyẹ̀gbá lónìí. gbogbo ariwo tẹ̀ ń pa nìsín ṣé wo ni kọ̀ọ̀ṣun ni. Ah, ah, ah wọ́n bínú sí mi ọ̀rẹ́ mi látọ̀sùn kẹrẹ́lú àgbo àgbàrá àgbo lọ́sùn fi nǹkan ọmọ rẹ̀ kí dókítà o ẹ tọ́jú mi ní Ọ̀ṣun bàǹkì òyìn lọ́la bàbá wa ní Ọ̀ṣun tọrọ tọ́jú mi ní Ọ̀ṣun. ẹ ẹ kúrẹ̀ yọlá orí mi ò gbọdọ̀ burú o tí ọlọ́jà tí ọlọ́jà bá mi gbé tí ọlọ́jà bá mi gbé ẹ bá mi gbé ẹ bá mi gbé bíọ́lá bíọ́lá kí ló ṣe máa ṣe kò sí ẹ̀rọ ọlọ́jà ọlọ́jà bíọ́lá bíọ́lá bíọ́lá tí wọ́n ní mo tún fẹ́ bù sílẹ̀ náà mo ti gbàgbé àlá ṣe ah, májẹ̀ ká bàbá ọ̀gbẹ̀ wọn bá yí ṣeré májẹ̀ kí ká bàbá bíọ́lá gbà bíọ́lá bíọ́lá Bíọ́lá lanu Bíọ́lá. bàbá wa dákẹ́ níbẹ̀ àṣírí ẹ tútù o àṣírí ẹ tútù o nítorí sọ wọn ẹ ń tàtúwọ níbẹ̀ ẹ ń tàtúwọ ikú ẹ ti pọ́ dédé lù pátápátá ah, ah. dédé àdúgbò dédé ni wọn ti kú àmọ́ lẹ́gbàá jẹ́ kó mọ̀. wọ́n ti ẹ̀ máa mọ́ ẹ̀ sẹ́yìn. Ìjẹ̀bú. kó ara fẹ́ràn kú o ìpàdé dojú àlà o tẹ́ ẹ bá táyé wá ẹ̀ tún nà ṣé ẹni túwọ̀ yẹ̀yẹ̀ túwọ̀ kú ni o túwọ̀ rí burúkú túwọ̀ má jèlè ṣé ẹni ọmọ bọ̀dá arúgbó ẹ̀dọ́kẹ́ sọ́mẹ́lì tó jẹ́ túwọ̀ yìí ó ti kú ibi tá a fi wá fi ní ẹ̀dẹ́dẹ́ iná ìwọ́ tí ẹ máa kú kó tó dọ̀la ọlọ́dọ̀ náírà ni wọ́n máa rà ẹ̀dẹ́ máa kú máa kú kájọ́ lọ́la àgbọ̀ yìí ti kú tán. ẹ wo kíni kíni àbò ìṣèlè olórí burúkú ọ̀rẹ́ géètì wíra sọ́fẹ̀ bọ́bọ̀ kí sẹ́ni ọ̀ọ́dì ẹ̀rí ẹ̀mú. Ari ari ari ari ari ari ari O ti jí ni. Ah, ó ti jí ó ṣe máa ń dákú láti ibi ọjọ́ mẹ́ta kan tó ti ní ìgbóná ara nìyẹn. n ah, ah, ẹ sọ ní sọ fún tí wọ́n rò jẹ́ rò fi kú. rárá o mo sọ pé tí olóúnjẹ lọ́wọ́ kó tó dìbò dákẹ́ nǹkan tí mo sọ fún yín nìyẹn. lọ́rọ̀ kan wọ́n ṣe pé tí olómọ jẹ tó fi dákú. rárá o ṣe bí mo ṣe báwọn náà ṣe máa ń jẹ tuwo nìyẹn kò ṣe wá nǹkan kan. ewu lágbàá. あっ。 hello ẹ̀gbọ́n mi ọ aládé ìwọ ló ń fi fóònù ẹ̀gbọ́n mi pè ẹ̀hẹ́n kí ló dé ṣé kò ṣòro. kí ló dé báyìí but mo sọ fún àbúrò ẹ pé kó lọ gba àwọn àgúnmu àti àgbo lọ́dọ̀ tewétegbò. Ah! ẹ kò tí ì lọ bí báwo kí ni ẹ̀yin ọmọdé máa ń ṣe báyìí fún náà kí ló dé ta ránṣẹ́ tí ò lọ ó dà gbé fóònù fún jẹ́ ń bá sọ̀rọ̀. ẹ gbà mí ẹ tún ti ń ṣètò túwó túwó tẹ tún máa tà lálẹ́ ojú wa ni ẹran ṣe sọnù tẹ́ ẹ̀ dáná túwó tẹ́ ẹ̀ ń wẹ́ tẹ́ ẹ̀ ń wẹ́ran káàkiri ọwọ́ náà di ń di èèyàn ń ṣòjòjò ẹ̀tún wa gbé ẹgbẹ́ gba túwó kárí. Ah, hey ó dáa ó dáa ọmọ tó ṣẹlẹ̀ ẹ dúró de mìmí náà ń bọ̀ wá bá yín sìn mò ń bọ̀ ṣẹ́ni gbọ́ nítorí ọ̀rọ̀ yín ó dẹ̀ ayé mi mọ́ báyìí. kí ló dé tẹ̀ fi ní òrí bẹ́ẹ̀ ó dáa ẹ ṣàlàyé ohun tí ò bẹ́ẹ̀ o tó yàtọ̀ sí ohun tẹ̀mí ń bá yín sọ. dáadáa ara mi tí ò yá ò sọ pé kí wọ́n má dáná tú o ẹ lọ fọkàn yín balẹ̀ màá gbádùn ara mi á yá kò sí tó máa ṣe mí ti gbọ́. mo ti gbọ́ ehm, aládé sà ṣé bó sọ pé tóun ti lọ gba àwọn oògùn yẹn lọ́dọ̀ tewétegbò. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ló ti gbà òun náà nìyí. ṣé wọ́n ti lò ó. wọ́n ti lò ó. ohun tó máa ṣe ni wípé tó bá ti di láàárọ̀ la lẹ́yìn ìgbà tí ẹ̀gbọ́n mi bá ti jẹun tán ẹ tún gbìyànjú kẹ́ lò fún wọn lẹ́ǹkan sí ó dá mi lójú pa màrí yàtọ̀ gidi. ẹ̀gbọ́n mi ẹ ti ní tó bá fi máa dìwòye àrọ́là àbáyín dìtú. agbára náà ṣe èmi láǹfààní àti máa padà lọlé mi báyìí. ah ó ti ẹ̀ gbìyànjú látàárọ̀ try ó ṣe. ẹ pẹ̀lẹ́. ọlọ́run dá àwọn ọmọ ẹ̀sìn fún mi. Hmm. ǹlẹ́ ọmọ ẹ kú tọ́jú. òyìnbó tó jẹ́ ìwà àdàlú tó bá romi tútù á fọkàngbé mu ìwọ lórí láyà ó wá sí inú ilé mi ní tẹ́rítírì mi ó wá ń lu ọmọ nínú ilé mi bí ẹni lu bàrà kò tí ì délé ẹnìyẹn o tó bá wá dénú ilé ẹ̀ ńkọ́ wàá bá máa fún ní fọ̀tí ìgbà tí wàá máa fi ṣóúnjẹgbé fún láàárọ̀ wàá máa fi ẹ̀kẹ̀sẹ̀ wàá máa fi ṣóúnjẹgbé fún lálẹ́ à èmi ò lè gbà o ẹ̀ àtúwá wí o ìwọ tún wá dá gègèlè lé gègèlè ó wá bẹ̀rẹ̀ sí ní rán ọmọ mi sí mi ìwọ ń bú mi lójú ayé mi ò ń sọ̀rọ̀ sí mi dọ̀tún ah, mi rò pé oníyà ń lé wo jẹ́ kí n sọ fún ẹ gbójú mi méjèèjì dáadáa sórí ẹ̀rẹ̀kẹ́ mi tí n bá tú sílẹ̀ fún ẹ tí n bá fi sọ̀rọ̀ fún ẹ ọlọ́run ẹlẹ́dàá mi gbọ́ ò ní délé yes ò ní délé mo sọ fún ẹ. mọ́mí ẹ̀ má bínú. lọ́ mọ́ mímì. kò sí irú òbínú tí ẹ lè bí tí ẹnu yín ò gbà àbí tí ò lẹ́tọ̀ọ́ sí yín láti bínú bẹ́ẹ̀ àmọ́ kọ̀ọ̀kan ni mo fẹ́ kẹ́ mọ̀ mọ́ mi ìfẹ́ tí mo ní sí Bísádé ló fà á tí mo fẹ́ ṣe ògbélé yìí tí ìfẹ́ bá wà nínú èèyàn kò sí àrà téèyàn lè dá ah. àmọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run má bínú ẹ má bínú mo bẹ̀ pé wọlé yìí ò ní ṣẹlẹ̀ mọ́ pé iṣẹ́ èṣù ni ẹ jọ̀ọ́. Eh? iṣẹ́ èṣù ni iṣẹ́ èṣù ni gbà lónìí iṣẹ́ èṣù ni gbà lọ́la iṣẹ́ èṣù ni iṣẹ́ èṣù ni tí a fa pamọ́ fọlọ́mọ. Ah. kí n má bínú anyway <laughs> ọlọ́rọ̀ ẹni kò lọ kúkú bá tó bá wá gbẹ́bẹ̀ ẹ̀ tán o o lè wá máa bẹ̀ mí. ẹ wò màámi kó má wulẹ̀ bẹ̀ mí èkúté ti tọ̀ sọ bẹ́ẹ̀ kó kálukú kẹ́kọ̀ọ́ ẹ̀ dání. Bísádé kí ni ìtumọ̀ yẹn Bísádé. fàkàtì. Bísádé. má wulẹ̀ pé dọ̀tún dọ̀tún wò wojú mi wojú mi ọ̀nà ta nìyẹn alele you are a beast you are a beast of no nation ẹranko igbó nìyẹn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ òde bọ́ síta pé ó ní bó ṣe jẹ́ tí ìyá yẹn fi mú tuwo títà gẹ́gẹ́ bí òwò tó fẹ́ máa ṣe. ó dẹ̀ ń rí ṣe díẹ̀ wóróbo ló ń tà láàárọ̀ ọjọ́ ibẹ̀ ló ti rí owó tùjọ táwa ń ronú pé irú òwò ni ó fẹ́ fi owó díẹ̀ tó tún jọ yẹn ṣe ìsín wo ìkorò wo ohun abájọ wo gígùn ló ń gùn a wá mú ìmọ̀ràn lórí pé ọjà wo ni kó tà ọjà wo ni kó tà ṣùgbọ́n ìmọ̀ràn àwọn méjèèjì ìmọ̀ràn wa ò jọ rárá bá ṣe gboko aláwo lọ ni. oko àrùn la kálukú ọ̀tọ̀ lórìn lóko rẹ̀ ń jẹ́ owó aṣẹ́jẹrẹ rùtúmùwà ìlà oòrùn kò papọ̀ mọ́ ìwọ̀ oòrùn ni gẹ́gẹ́ bí odò Ifá tí mo dá kalẹ̀ Ifá ń fi yé mi wípé iṣẹ́ oúnjẹ títà òun ló bá ẹlẹ́dà wọn. oúnjẹ títà. bẹ́ẹ̀ ni kódà mo túṣu dé ìsàlẹ̀ kòkò mo ṣèwádìí dé òkodoro Ifá sọ wípé oúnjẹ tó ti ara àgbàdo ṣíṣe jáde nìkan mọ̀ta kára àgbàdo ṣiṣẹ jáde inú ẹ̀ láti rí ẹ̀kọ́ mú mu. bẹ́ẹ̀ ni túwó náà ń jáde lára àgbàdo. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni egbò. egbò egbò ìwọ ah, wà ní kámú bẹ bàbá ẹ bá wa béèrè ìwọ ní kámú nù mẹ́tẹ̀ẹ̀ta. ẹ ẹja kọ́kọ́ dáná ká tó tèmi dáfá ewu lẹ́yìn náà ní ọkàn sí mẹ́tẹ̀ẹ̀ta tó wà lẹ́yìn ẹ jẹ́ ká wò bóyá tú tàbí ẹ̀kọ́ mú ló máa dà. láàrin méjèèjì láàrin méjèèjì. ọgbọ́n ọ̀run mi là tó bá jẹ́ tú ló dáa òun lówó yìí o ó ti o ẹ̀kọ́ ni o. ẹ̀fọ́ kan kò kẹ́ẹ̀dì lọ́tọ̀ọ̀tọ̀. mú ọwọ́ òsì yín wá. Ah, ah, eh, ifá sọ wípé tú ló dáa o hmm. ẹ mú kejì náà wá. bàbá oúnjẹ títà tú ló dáa àmọ́ kìíní kan kọ́ mi lómi ní bàbá ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń tọ́ oúnjẹ yìí wọn kì í sábà rí tàjé ṣe hmm. ọ̀pọ̀lọpọ̀ wọn kì í là wọn kì í lu. Ah ẹ má tó padà sẹ́yìn níwọ̀n ìgbà tó jẹ́ wípé ẹlẹ́dàá lọ́rọ̀ mọ́ ó di dandan kí wọ́n ṣàṣejèrè àti pé a tún lè ṣe ájò tí ń di kálùbáríkà lè ba àtibẹ̀ jáde ẹ fọkàn yín balẹ̀ ogun bẹ tí ń jẹ́ èrò mọ́ bò wọ́n petimu ni torí ibi tí a bá gbé pọ̀ sí ibẹ̀ lè rántọ̀. ẹ ṣe bàbá bí ìyá ń ṣe bẹ̀rẹ̀ tó ní nìyẹn bókun bá fẹ̀ bókun ò fẹ̀ ẹni tó bá dókun ló lè sọ bí ìyá yín rí ṣe nídìí iṣẹ́ tú yìí bí ò rí ṣe ẹ̀yin ọmọ fúnra yín ẹ lè ṣàlàyé àbí bẹ́ẹ̀ kọ́ ilé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ là ń gbowó ẹ̀ wọlé ìyá yín lọ lọ́wọ́ kó tó dìbò kù kábúkábú méjì ló wà ní rònà tó mú owó wọlé fún wa ẹ sọ fún mi kí la fẹ́ tọ́lọ́hún ò ṣe fún wa. Um, kò sí àmọ́ dáàdi kí ló dé tẹ sọ wípé dandan ẹ̀yin lè gbọ́dọ̀ ta tó lẹ́yìn ikú mọ́ mi cause àbí ẹ̀gbọ́n mi. ó ṣe babaláwo yẹn jẹ́ kó wáyé pé oṣù tí a bá ti mọ̀ mọ́ ni ó ṣòro fa ó ṣe kìlọ̀kìlọ̀ wípé owó tó títà yìí gbọ́dọ̀ parun nídìlé wa ó ní tá a bá jẹ́ kó parun gbogbo ohun tá a fowó ẹ̀ kó jọ pátápátá gbogbo ẹ̀ ló máa parun bẹ́ẹ̀ ni nǹkan tí bàbá yẹn sọ nìyẹn bàbá yẹn tún fún wa ní ìkìlọ̀ pé ẹnikẹ́ni tó bá dàgbà jù nínú ìdílé yìí lẹ́yìn tí ìyá yín tó ń tatú bá kú òun ló gbọ́dọ̀ máa tatú yín tatú. ó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ti dàgbà jù nínú ilé yìí at every point in time ló máa máa tatú. bẹ́ẹ̀ ni torí náà nǹkan wọ́n gan-an fọkàn sí pé ó pẹ́ ó yá tí ó ti ta máa pọ̀ ẹ́. ẹ jẹun jẹun. mo ti wà ókè omi yẹn ah Daddy, ibo lẹ ń lọ tẹ múra tó 你不能落。啊啊！啊，哪里？ sàǹbàràdìrì. Ah. gòkípà ò bá dúró síwájú post ìyẹn oníkẹ́mi máa score àtòkú àtàyè àlàdé èmi ìyálàyà yín tí mo ní ni èmi ni. ṣíọ tí kì bá ṣe pálàdé gan fẹ́ yà kó wèrè kó wèrè torí mi mọ nǹkan tó fẹ́ máa ṣe pẹ̀lú gbogbo ẹ̀yin jáwéjura tó kójọ sórí ìjókòó ẹ wò jẹ́ kí n sọ̀kan fún yín èmi eléyìí ni máa sọ fún ìfẹ́ ayé mi wípé kó wa ikùn dá ìgbò gbogbo ẹ̀yin tẹ́ jókòó yìí rádaràda gbogbo. Mm-hmm. èèyàn kan ò bá máa ranjú fẹ̀tòfẹ̀tò bí akọ wèrè alala ńláńlá èmi ò béèyàn kankan jà o torí mo mọ̀ pé ọ̀dọ̀ èmi kínní ni aládé máa papà já sí. Mm-hmm. bínú bí wọn kọ́ forí sọ ganan bẹ́ẹ̀ rí kànga kó sí ẹ wò mí jù báyìí lọ àmọ́ èmi mú lálàdì. fújì ló bẹ́ẹ̀ fi fẹ́. ṣé kò ń ṣerú bẹ́ẹ̀ ló jánu léyìn. kí ni tèmi pẹ̀lú tiẹ̀ ògiri ìbáwo kó kàn mi kó bọ́ọ̀sì kẹ́mi ṣáà ti wọlé ni. àbò ti wọlé ni ṣé wọn pé èmi wá ta gúgúrú mi àbí mo gbé gbá ẹ̀pà wá ni wọlé kí n máa wò ẹ́ máa gbọ́ sí ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu. ọ̀pẹ̀lẹ̀ngẹ́ àgbà tó fi mm. gbogbo ẹrù tó fi wó bẹ́ẹ̀dì mi. Ah, aládé kò ń ṣẹjọ́ mi ìgbà tó ń gbómi tó ń gbómi tó ń gbómi ẹ ó wọn gba yẹn. ó dà mo ti gbé ah, ẹ mo gbé ẹ. àbí ká ṣe ẹyẹ kan sí ni. níbo sani ah, satani. Ah, ìwé ìdáwọ́ àwọn ọ̀dọ́ pẹ̀lẹ́ ìgbọ́ ga o <laughs> èmi náà tèmi gbà yẹn o. ẹ eh, dúdú dúdú a jẹ nkú lọ náà tí ó lè gbà yín. ọ̀pẹ̀lẹ́jẹ́ mi náà tèmi tó eh! ṣe ẹyẹ kan mọ́. ọ̀pẹ̀lẹ́jẹ́ <laughs> alade <laughs> ó jèrè jù èmi gan mọ̀ pé mo jèrè. yálà yáyé tó bá yáyé. Ah. ah. Níbo? Wá! Kíni? Ah, Kíni? Kí ló ṣe yín? Fimi náà jáde. Àjọ ojú ń dùn yìí náà ẹni pé stadium ti bàjẹ́ ni. Kólúkálùkù gbé bọ́ọ̀lù ẹ̀kọ́ máa lọ lé. Lé lé lé sùúrù nǹkan kékeré ṣé bí bẹ́ẹ̀dì ló bàjẹ́ ṣé bí wọ́n ò bàjẹ́ a lè fọwọ́ ti ògiri báyìí tọ́gbọ́dẹ̀ ká alára a lè lò lẹ́lẹ̀. ọwọ́ ọwọ́ ọwọ́ fífẹ́ jáde ìjọkẹ́ ẹ má má pàlàdé ẹ má má pàlàdé ṣó ń kíìsì ní abọ́ yẹn ṣó ń kíìsì ní abọ́ yẹn ẹ má má pàlàdé. bẹ́ẹ̀ni tí wo ẹlẹ́kejì tí wo kò sí ìtẹ́lẹ̀ ìjẹ́sí ni ẹ má pàlàdé ẹ má pàlàdé tiẹ̀ lè gbà mọ́ ó ti tó gẹ́ láì ṣe pọ́n forí omírí mi nù ẹ yà kú síbẹ̀ mo yín náà ó dàbọ̀ ẹ jọ ẹ kú sí kúrò lọ́nà fún mi. ìyá rí òrùn. tó lẹ́ni dé síre wàhálà rẹ̀ pọ̀ ṣọ́ àná mi ni. wọ́n ah, ah, ṣẹ̀ṣẹ̀ náà ni. Eh, you are cooking yourself. ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ náà ni. sọ náà mi ni. ẹyí jọ da yọ fún mi. ìyá ikú sọ ìyá òsúrí. tí ẹ dùn náà bẹ ṣe rè ah. mo fẹ́ ọ fara balẹ̀ kọ bọ́ọ̀lù tí mo fẹ́ bọ̀ sùn yìí fara balẹ̀ dáadáa jọ ẹni tí ò jalè hmm. tí ò sì fẹ́ wọ́ hmm. tí ó sì ń bọ́ọ̀lù ọ̀rẹ́ olè rìn hmm. dákun kí ló ń tọ̀ ń gan-an kò síyèméjì ń bẹ olè lọ náà ìdí inú táwọn tí wọ́n jù wá lọ fi sọ pé fọ̀rẹ́ rẹ hàn mí kémi ọmọ orí èèyàn tí wọ́n jẹ́ ó lé ní. o ṣeun ọ̀kánjúwà hmm. àtòlè náà tó ń kọ́. <laughs> déédéé làwọn méjèèjì tọwọ́ kan tí ọmọ bojú kó lébàá ní ọmọ bojú. olè ó sì máa kù kẹrù ẹ lẹ́rù ọ̀kánjúwà àtòlè déédéé ni wọ́n. dájúdájú ẹni tí ọba ti wá fẹ́ kí wọ́n pè ní lólè. Hmm. tí ó sì kú tára rẹ̀ sì kọ̀ wọ̀ sí mm. kò ní bó lè o. ẹ àtẹ̀rí bẹ́ẹ̀ ṣe sùúrù ọ̀rọ̀ tó ń sọ yé mi o dákun dóná tá ló lè nú àwọn méjèèjì tá lórí jíǹgbọ́ mẹ́rin jó. ó di bá fàlàdé ni pẹ̀lú àwọn àwà burúkú tí àlàdé ń wù káàkiri náà ni tó ti yọ jẹ́ nsọ nǹkan kankan fún ọ ẹ ọmọ pé epo lèmi àti ẹrù oníyangí làlàdé a sì gbọ́dọ̀ yàgò fún kọ́mọba fi tiẹ̀ kó bá tiẹ̀. yóò sọ wá lẹ́nu o. Eh, àtòríbẹ̀wò hmm. sórí ọ̀rọ̀ lọ sọ́ńtò tọ́ ṣùgbọ́n àlè yàgò fálàdì aládé ò ṣe é yàgò fún un ìdí tí ò fi ṣe é yàgò fún ni pé ọ̀rẹ́ ni wá ń jẹ̀ta ọ̀rẹ́ ni wá lánàá ìmúlẹ́wọ̀n wá ní já lónìí bí kànàkànà ṣe já tòǹtò ìwà tí bá ń wù tí ọ̀dà láàpò láàsọ fún pé aládé ní tó ń ṣe yìí kò dá o tó bá mú ata fi sá fún akóbá ni àrán lọ. ìsálàdé ran rẹ lọ sọ́ran rẹ lọ ká tó sọ pàwọn aláwọ̀ àràn lọ́wọ́. àmọ́ pé ọ̀ràn rẹ̀ lọ ṣùgbọ́n àgọ́dọ̀ sáfù. ẹ jẹ́ wá sọ fún ọ èmi ọ yàgò fàlàdé ní tèmi ń tèmi o mm. ní yàgò fàlàdé èèyàn mm. ẹ bá rin mọ so ti yọ nígbà tí àbá délé rẹ mọ so ti yọ ní sọ ní òfura tá àdélé ẹ mọ yóò fura eh. nítorí pé ajá tó rí ni ti ń yọrù tó sì rí ni tó tó padà gbó ọjọ́ kéèyàn òfura o àtòrí bẹ́wù àtòrí bẹ́wù wojú mi. wọ́n ń wojú ẹ̀ wò. sórí gbogbo ọ̀rọ̀ tó ń sọ bó ṣe ń sọ tó ń fi ìbínú sọ ìwà tálàdé ń wu náà ń bèmí náà nù ń bí mi nú jù ọ lọ bẹ́ẹ̀ mo sọ fún ọ bẹ́ẹ̀ ni bọ́kàn ń gbà mọ́ra ni n tó jẹ́ mọ́ ìgbàmọ́ra ni pé ọ̀rẹ́ wa ni a lè ti dànù talafẹ́ ti sí talafẹ́ lè lọ bá sórí bọ́rọ̀ rẹ̀ ṣe rí hùn á wà nǹkan ṣe sí ni ìdí nù táwọn àgbàlagbà fi sọ pé wọ́n ní téèyàn bá lè mójú kúrò mẹ́ta yìí ńṣe lè yóò mójútó téèyàn ṣàtúnṣe rẹ̀ tí a bá ti fa gbùrù gbùrù máa ń fagbó bí a bá ti porí ìkòkò wọ́n porí ajá tí wọ́n fi tì í tí a bá ti porí ajá wọ́n porí ìkòkò tí wọ́n fi tì í bí a bá ń dákọ̀ àlàdé wọ́n máa dákọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n máa ní désìrè ni o désìrè ni o àtòríbẹ̀wù ni o àtòríbẹ̀wù ni o ah. ìtẹ́mi ọ̀bá fẹ́ kó já sí ni mo ti sọ èmi sì nígbàgbọ́ pé tí wọ́n bá ti pè ká bá ba sọ̀rọ̀ a sọ pé ètò ọba wa lójú jẹ́ o tó gẹ o alùbàtí èsì kìíní kì í dárin yíwà padà yóò sì yí padà. lóòótọ́ ọ̀rẹ́ mẹ́ta ni hmm. ṣùgbọ́n a wa jùlọ àwa lọ ìwọ nìkan ni ọdá pè báyìí n ò lè paradì mọ́ o n ò pè wọn. n ò pè wọn. àti torí ọdẹ wò fún òpè o. mo ti gbọ́ n ò pè n bà sọ ṣùgbọ́n fọwọ́ wọ́rú. èmi ti wà mo ti gbọ́ tó bá ti gbọ́ tiẹ̀ yọgbọ̀ kéèyàn má so èmi lẹ́nu. yọgbọ̀ yọgbọ̀ má so èmi lẹ́nu. ó di mélòó tí mo fún ọ. yes let me get the door. mo ń bọ̀ o ta ló wà ń o. èmi ni o. ìwọ ta ni. tútù. Eh, it's a lie Tutu ẹ̀gbọ́n mi. Adétutù ará Àbújá kálẹ̀ máa jẹ́ báwo wọlé wọlé wọlé wọlé ìfi ètí ẹ̀ fi báàgì lẹ́nu um, tó Adétutù àbúrò mi. àǹtí ah, jókòó oh, ẹ kálẹ̀ mọ́ ẹ kálẹ̀ o yes ma. ó ní kó rántí ó rántí wa lé ní adùn. àbí o. ó mà sálé oṣù wa falẹ́ rìn. Ah, ẹ wo bá ṣe rí nìyẹn jàre káàbọ̀ máa dí a pẹ̀lẹ́ má bà mí bá gbé. ẹ mú máa gbé wọlé mo fẹ́ bẹ̀rẹ̀ nǹkan tó máa jẹ ni. ẹ pẹ̀lẹ́ báwo ni johnny. a dúpẹ́ lọ́wọ́ náà. ẹ mo fẹ́ bá yín gbẹ́rù yín wọlé àmọ́ kí lè máa jẹ báyìí àbí ṣé kí n máa yín get omi tútù. omi tútù náà dá. ẹ ṣọ ẹ ṣe gan. bọ́ ẹ ṣe máa jẹ ọrùn ọ̀rọ̀ ẹ̀ máa ẹ káàbọ̀. adé tútù pẹ̀lẹ́ máa jẹ. <laughs> ẹ̀gbọ́n mi. iṣẹ́ ń kọ. ọkọ ẹ náà ń kọ. Ah, ẹ̀gbọ́n mi ta ni ọmọbìnrin tójú ẹ̀ tutù tó tún níwà tó tún lẹ́wà yẹn. Ah, sori ìwọ ló fi ìwà tútù jọ ọmọ tí mo fẹ́ fẹ́ nìyẹn ah, ó yẹ kó mọ̀ òun ni mọ́mí ẹ̀ máa ń tatú o tí dáàdi ẹ̀ máa ń fẹ́ràn ọjà ẹ̀gbọ́n ẹ̀ kọlà báyìí òun nìyẹn ẹ̀gbọ́n mi ẹ̀ ní stop láti máa amaze mi ẹ gbọ́ irú qualities tẹ fún family ẹyọ kan màmá ẹ̀ ń ta àtúwó bàbá ẹ̀ ń fẹ́ràn ọjà ẹ̀gbọ́n ẹ̀ kọlà ẹ ẹ dúná ṣé kò kí n ṣe àbúrò bọ̀bọ̀ ó ṣì kọ́ báyìí tó kọlà báyìí tó máa ń disgust yẹn tó máa ń wo ó máa dàbí kéèkì máa bí ń gbà mí báyìí. ó nìyẹn ó mú ọ ah, tó nìyẹn. ẹ̀gbọ́n mi irú family ẹ̀ lẹ ti fẹ́ lọ marry ah ẹ disappoint mi ẹ but àwọn parents ẹ ti kú sí ṣá. Ah, um, um, ọkọ ẹ ń kọ. Ah, àlàáfíà ló wà. kò tiẹ̀ sọ pé òun máa wá yọjú sí mi látijọ́ kí ló dé. Ah, um, South Africa ló wà nǹkan tí mo ṣe ní kí n. pẹ̀lẹ́ máa ẹ kẹjọ kan ẹ pa máa. South Africa ló wà ni mo ṣe ní. Ni kí n wá síbí báyìí kí n wá faramọ́ yín jẹ́ kí n tiẹ̀ lò bí ọ̀sẹ̀ kan oh. sí méjì ìyẹn lóṣù tán. ilé ni ilé ẹ̀ náà hmm. àbí tútù. ẹ gbá mi létí. ẹ mo gbá nìyẹn. kí ni mo ṣe ta fi gbá mi létí. kí ti kò ní. yẹ ẹ tún gbá mi lẹ́ẹ̀kejì. mo gbá ẹ kí ló fẹ́ ṣe tí n bá gbẹ́lẹ̀ kẹta pàápàá kí ló fẹ́ ṣe. Ah, máa ṣọgbọ́n máa ṣọgbọ́n. ẹ wo òpin ní pe ní ọ̀pẹ ní péjì kò sí aláyé àti bàbá ńlá bàbá ọ̀pẹ tó lè pa ẹ̀ta bẹ́ẹ̀ ni mo sọ fún yín. tóun tóun tóun bọ́ wà. tóun. ẹgbẹ́ ló ń fẹ́ gbà ẹ fún àbẹ́ẹ̀dì nígbà tí n ṣàṣàṣì ó ṣe máa láwọn fẹ́. mẹ́tẹ̀ẹ̀ta tiẹ̀ nítorí màá dán wọn padà. mọ bí ẹ da àwọn agbádá mọ bí ẹ da. mo ní màá gbá wọn ni mo sọ yẹn. ìsọkúsọ wo ó yá try yẹn. tó bá tún sọ fún mi pé wọn bí mi dá màá gbà. mọ bí ẹ da ni mo sọ yẹn. mọ bí ẹ da ni mo sọ yẹn. màá gbà gidi. mọ bí ẹ da ni mo sọ yẹn. ìsọkúsọ wo ló sọ. àti wá sí bàbá ìmọ̀ gbà yẹn. bí mo ṣe láàlá yẹn nìyẹn ẹ dẹ̀ rántí wípé dáàdì máa ń kìlọ̀ fún wa wípé ká yàgò fún jàgídíjàgàn ká máa wù ọmọlúàbí. ṣé wàá júdásì lèyí tá à ń wù ní. ẹ̀gbọ́n mi ẹ̀ wo mi ò sọ bẹ́ẹ̀ àmọ́ mo fẹ́ kán máa rántí bí wọ́n ṣe bí wa torí bíbí ire báyìí kò ṣeé fowó rà wo ibi tí ẹ bá kù sí mo fẹ́ kẹ́ ẹ tún bẹ̀ ṣe kẹ́ ẹ jáwọ́ nínú àpọ̀n tí ó yọ kẹ́ ẹ gbómi lákaná ah, ah, ẹ wo ẹni burú mọ ó kàn wọ ẹni tó sọ fún ni kó lè sọ dìjà. ẹ ṣe bí wọn dẹ ti sọ fẹmi ń sìn mo dẹ ti gbọ́ èmi á dẹ sọ dìjà. èmi ò tiẹ̀ lè bá yín jà torí mi ò bá ti jà wá. bá mi jà torí màá lù ẹ màá lù ẹ bí ejò àìjẹni màá lù ẹ màá lù ẹ pa à sórí ẹ pé ṣé o mọ nǹkan tó ń sọ ah! ṣé mo ṣẹgbẹ́ ẹ̀ ni jọ̀tọ̀ lọ́rọ̀ ìwà wo ni mò ń wù tí o dá ṣé mo ń pààyàn ni àbí mo ń jalè àbí mo ń lu jìdìbìtì. ẹ má bínú ẹ̀gbọ́n bóyá ẹ ń ṣì mí gbọ́ ni. mo ti ń ṣe ẹgbọ́n torí wọn náà ti ń ṣì sọ yẹ ó yà sọ àwọn ìwà tí mo ń wù yẹn mo fẹ́ gbọ́. ó dẹ má bínú àwa méjèèjì ni mo wá ń bẹ̀ báyìí ká jáwọ́ nínú gbogbo ìwà tí ò dáa ibi tá a bá kù sí ká tún bẹ́ẹ̀ ṣe torí ẹni tó bá sọ òkò lóru dúdú ó lè fọ́ ẹ̀gbọ́n ẹ̀ tó wọṣọ dúdú lójú. ẹ kí lẹ̀gbọ́n ẹ̀ náà wá kiri lóru dúdú pẹ̀lú aṣọ dúdú lọ́rùn wo dé tán gbogbo nǹkan tó ń sọ yé mi o mo dẹ̀ mọ̀ lọ́gbọ́n mi ò ṣe ọmọ ọwọ́ mi ò ṣe ọmọ ọwọ́ rárá pẹ̀lú àlá oṣù tó ń lákàkiri ntẹ́mi náà máa sọ fún ẹni pé chẹ́ẹ̀kì ara ẹ̀ ìwà tó bá wù tí ò dà tún bẹ̀ ṣe fèmílẹ̀ mo mọ̀ wá wù fèmílẹ̀ kí ló dé ah, ó tún máa sọ̀rọ̀ òṣì sí mi. ṣé nǹkan tẹ tó bá dín nǹkan tó kù tó fẹ́ sọ kó sọ tó bá mi sọ̀rọ̀ òṣì máa fi mi kọ̀rọ̀ sọ láàárọ̀ kò tutù. ẹ̀jọ̀ ṣé mo lè máa lọ. fáwọn ìjókòó bẹ́ẹ̀. ọ̀tẹ̀ mi ṣàmọ̀ ni pé ẹni tó bá ń hùwà ju burúkú ó wù. ọmọ àlìdẹ ni ẹ ọmọ àlìdẹ ni ẹ ọmọ àlìdẹ bàbá ìlú sọ̀rọ̀ sí lọ́nà òkùnkùn. àwo ọ̀rọ̀ ọ̀rẹ́ mi kan ni mo tẹ̀lé ó ní oore tó wà lọ́wọ́ ẹ̀ má wo nǹkan kó mọ̀ nǹkan tí ọlọ́run bá jogún fún ẹ tó wà lábẹ́ ṣòkòtò ẹ tọ́ba láwọn fẹ́ nípìn nínú ẹ ẹ fi ṣe wọ́n lóore. kí ló dé dẹ̀ ṣe tó báyìí náà. aládé aládé hmm? tẹ jẹ́jẹ́ kí nìkan tó fẹ́ fàgbèrè ṣe ah, nígbà tó lẹ́nìkan níbì kan tó nífẹ̀ẹ́ tọkàntọkàn kí ló tún wá kiri. ta ló nítàn. èmi náà ni <laughs> ó dàbẹ̀ ni pé ọlọ́run kọ́ àmì jẹ́jì papọ̀. ìgbà tí èyí pọ́ díjú ọlọ́run á èmi àti ẹ papọ̀ ìwọ ó ah! <laughs> ṣeé ṣe wò ó. ìyàtọ̀ wà ń ah, fine boy lèmi. ẹ wẹ dáhùn jáde kẹkọọ jókòó sì síbẹ̀ tẹ ìṣeré tẹ rojọ ara tí ó tí ó lọ. ni ọmọbìnrin tó kù láyé yìí ah, máa ya kú láì dáwọ. ọ Aládé ti rántí ọ̀rọ̀ ọjọ́ sí ló ṣì ń sọ yìí o. ọ̀rọ̀ wo. ó wà láàrin mi àti ẹ mo mọ̀ pé ó rántí ọ̀rọ̀ yẹn. èmi ò rántí kankan o èmi ò rántí ọ̀rọ̀ kankan. ọ̀rọ̀ dì má bínú gba ìmọ̀ ni wo láti ìsàlẹ̀ tó fi dé sọ́mọ̀ ọlọ́run gan mọ̀ pé ìwọ nìkan lọkùnrin tó wà lọ́kàn mi àtòbìnrin nìkan tó nífẹ̀ẹ́ dọ́kàndọ́kàn. ọ̀dà máa má lọ rò. Ah, ah. ẹ wọ́n tún lè rí ẹ kàn jò síbẹ̀ láti ẹ̀kọ́ ẹ̀kọ́ tí ẹ̀kọ́ ṣe kọ́. máa máa rò máa máa padà lọ́kùn padà wá. má jẹ́ ń padà wá mú. lọ́kùn padà wá lọ́kùn padà. tóun kí ló dé èwo la rí wo kí ló dé. ìwọ máa lọ ní tiẹ̀ máa lọ padà wá gbèsè. ẹ bóyá kí n ká lọ ká lọ. níbo à ń gbé ilé ilé ìyájówó òdìlé tiyín ni má lọ má lọ má lọ jáde padà wá gbèsè. àyàjẹ àmì àjẹyẹyẹ nǹkan papọ̀ ọdẹ. Come in. Okay. so kí ló máa jẹ. Ah, mo wà ókè. má sọ fún mi pé wà á kéwọ́ ẹ̀gbọ́n aládé ẹ hot bàjẹ́. Ah, gbogbo obìnrin tí màá sọ máa ń sọ bẹ́ẹ̀. tútù. ẹ̀gbọ́n aládé. ẹ̀gbọ́n àlàdé. ẹ̀gbọ́n àlàdé kí ló ń pè é ah, ah. ṣé bàbúrò ẹ̀ ló wá bíbá ẹ fúnra ah, ẹ̀ wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. tútù. ṣebí tájà tó bá ń sinwin ó yẹ kó mọ ojú iná náà ọmọdé ò ṣáà lè gògògògò kó má mọ̀ ìyá ẹ̀ ṣé tí ẹ̀gbọ́n tiẹ̀ bá tiẹ̀ fi kíní abẹ́ tó bá fi ń dá gbogbo obìnrin lọ́lá ó wá yẹ kó ṣe dọ́dọ̀ àbúrò mi ni. Ah! Rẹ̀mí but ah, kò ń ṣe ẹ̀gbọ́n mi nìkan náà ló jẹ̀bi nínú ọ̀rọ̀ yìí nígbà tí òun ṣe wípé ṣe ni ẹ̀gbọ́n mi fi tipátipá wọ òun wọlé àbí kí ló. àbúrò mi ló ń bá wí o are you out of your mind. no ah no nǹkan tí mò ń sọ rèé nǹkan tí mò ń sọ ni wípé tí kò bá ń ṣe pé àwọn náà rin bóyá àwọn ìrìn rẹ́gbẹ̀rẹ́gbẹ kan dé ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi tó fi fi àgbèrè lọ èmi rò bóyá ó yẹ kí nǹkan. ṣé kò ń ṣe pé wọn ò já lórí ẹ ṣá you better don't make me lose my temper ṣọ́ra ẹ̀ ṣọgbọ́ will you shut up nígbà tó lọ́n pín tìjú ìwọ ò sí lé ni àbí ní ìtókù lọpọlọ ẹ̀yẹn tí kò bá ṣiṣẹ́ mọ́ o ṣe bọ́ sọ́jà kó lọ́rọ̀ ọpọlọ màálù kó máa kó jẹ o wá sọ̀rọ̀ ìdáṣẹ́wó o wá sọ̀rọ̀ ìdáṣẹ́wó lọ́dọ̀ ìgbé ilé. ẹ̀gbọ́n mi ẹni sùúrù kí ló dé kí la gbé kílẹ̀ jù kí ni mo ṣe ẹ kárò wà báyìí mọ́ mi lọ́wọ́ rí ni ẹ dẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo ọ̀rọ̀ sí mi kíníkan aṣẹ́wó kíníkan kíníkan kò kí ṣẹ̀bi yín kíru eléyìí kó máa la ẹni kó máa bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ ọmọ yìí oníṣòwò lásán kò kí ṣẹ̀bi ẹ torí mi àti òtẹ̀ sí in the same category ẹ wo mo máa kẹ́rù mi màá máa lọ lé mi sìn. èmi ló ń jáde lé lórí yẹn o wo máa lọ and i don't want to ever see you again má padà wálé mi mọ́. will you keep short. Mami, mo bá ọmọ yìí mo fi ohùn líle bá sọ̀rọ̀. Mo fohùn tútù mo fi bá sọ̀rọ̀. Pé kó jẹ́wọ́ ẹni tó fún òun lóyún fún mi. Ọmọ yóò máa dà mí lóhùn. Níṣẹ́ ló ń wò bọ̀ bíi télọ̀ tó ṣe aṣọ gé. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ò ṣe é faṣọ bò. Ike ò dẹ̀ ṣe fi pamọ́ bó pẹ́ bóyá ara yà máa mọ nǹkan tó ń ṣe. sùúrù ni o jẹ́ àṣẹ ń gbọ́ oyún ò sáà lè déédéé fò mọ́ ọ bídè mi ọkọ mi bó bá ti ṣe jẹ́ gan-an ni kò sọ fún mi jẹ́ ń gbọ́. ẹ ti ń dùn ẹ ni àbí ẹni tó fẹ́ fi sọ̀rọ̀ ló ń dùn ẹ ṣé o ò lè sọ̀rọ̀ ni o ò lè sọ̀rọ̀ ó dà <laughs> ṣe ni ó jẹ́ sùúrù pẹ̀lú ọ̀rọ̀ tó yìí o ṣe sùúrù ni o kọ́mọ yìí má bàa sá lọ mọ́ a lọ́wọ́ o ṣé o ti gbọ́ báyìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ó jẹ́ àfiṣe. màámi kí n ṣe sùúrù. bẹ́ẹ̀ni. ó dà mo ti gbọ́ tìyín mo kúkú fẹ́ràn sùúrù sùúrù ni ò fẹ́ràn mi ah, ah. ní ìwọ ní ní fún mi bó bá ṣe jẹ́ ọlọ́run. ọkọ mi jọ̀ọ́ mo mọ̀ pé ẹjọ́ kì í ṣe ẹjọ́ ẹni ká má mú dá àmọ́ mo fẹ́ kó wo ti ọlọ́run mọ́ mi lára mo mọ̀ pé ìwà tí ẹ̀gbọ́n mi wù ìwà ìbìkítà yàtọ̀ wọn ni àmọ́jọ tó lọ ọlọ́run má bẹ̀rẹ̀. tó ń kí ló dé tó ń bẹ̀ mí náà dá mi lóun mò ń bí ẹni ṣé tó bá jẹ́ ni rẹ̀ ṣẹlẹ̀ sí ó má gbà á mọ́ra bẹ́ẹ̀ ni. lóòótọ́ mi ò lè gbà á mọ́ra bójú ń nígbà tí wò lè gbàmúra kí ló dé tó wá ń bẹ̀ mí pé kí n má bínú náà mo bínú o mo bínú in fact mo sì ń bínú lọ́wọ́lọ́wọ́ báyìí gan ni tí o bá ṣe ibi tó ṣe sí ni mo bá jẹ́ kẹ́ mọ bí mo ṣe jẹ́ náà. má jẹ́ ká mọ bó ṣe jẹ́ jọ nítorí ọlọ́run kan mi má bínú mo fẹ́ kí o wo ọlá ọlọ́run mọ́ mi lára kó wá wọ ọlá tèmi mẹ́gbọ́n mi lára jọ má bínú. kò kúkú ṣẹjọ ẹ ṣẹjọ ẹ ni àbí àárín ìdí tí wọ́n fi aago lọ tó tó náà gbà ó mà ṣe o kí ẹ̀gbọ́n ìyàwó mi kó máa bá àbúrò mi lájọṣepọ̀ in fact ìtìjú ayérayé rí ni náà. àmọ́ ọkọ mi ó kàn ń bá àbúrò ẹ̀ wí ni ó kàn ń bá wọn wí ni ẹ̀gbọ́n mi ń kọ́ tó ń wùwà àgbàyà ẹ́ tó ń wùwà àgbàyà ayé àtọ̀run ṣé ṣé ojú òṣùnà fáwọn ni tí wọ́n ń bá ọmọ inú wọn tó ń bá lájọṣepọ̀ àmọ́ ṣáà má bínú wo mi ò bínú àmọ́ àmọ́ mi ì tí ì lè sọ pé ibi báyìí o mi ì mọ nǹkan tó lè ṣẹlẹ̀ lẹ́yìn mo ti gbọ́ mo ti gbọ́ jẹ́ ẹ máa lọ bí tí mò ń lọ. má lọ ìwọ má bù mí. dìde dìde tó ń dìde mo ti gbọ́. dìde dìde. tó ń dìde mo ti gbọ́ ẹ mo ti gbọ́ ẹ mo ti gbọ́ ẹ mi bínú mọ́ mi ò bínú mọ́ sẹ́ẹ̀ mo ti gbọ́. ibo ni. ilé ilé ilẹ̀ tó fẹ́ lóyún gbé. Hey mo dárò ọmọ yìí ti báyé mi jẹ́ ọmọ yìí ti kó bá mi ibi ló ń gbé ah! níṣó aládé aládé ti báyé mi jẹ́ aládé ti báyé mi jẹ́ aládé aládé mo máa gbọ́ mi tó bọ́ o aládé aládé aládé bọ́ ọ̀kadà bọ́ síta o ìwọ ìwọ ọkọ la bá kọgbọ́n orí yìí nǹkan tí wọ́n fẹ́ kú ládùúgbò lẹ́nu ọmọ ládùúgbò gbà bẹ̀ sunkún aládé tó bá gbọ́ mi kó bọ́ síta kó bá gbọ́ mi kó bọ́ síta kó bá fọ káàkiri fojú kojú o bọ́ síta o kò tiẹ̀ yé mi ìfún táwọn obìnrin fi ń dùn ẹ̀gbọ́n kò yé mi tó fi ń bú ẹ̀gbọ́n yìí kò yé mi àwọn ọ̀nà ìdíjì àjọpọ̀ làwọn kò ní aládé. kí n rò tèmi fún ọmọ mi lóyún fàlàjì nígbà tí mo tún dé ní aládé mo sún bàbá mi níbẹ̀. dáàdì. alade ẹran ọ̀lú ọ̀hún ló jẹ yìí èèyàn sì kì jẹ́ kó má hùn ni. lọ nílé àtẹ̀sẹ̀ yẹn àtẹ̀yẹ̀ burúkú ni ó mo ṣe tó tó yẹn. kí ló ṣe tó tó dùn. àlàní sọ fún mi kí ló ṣe ìwọ mú ìyàwó àfẹ́sọ́nà alájẹ ọ lè dáhùn ni. ẹ ẹ ọ dáhùn àbí ó dáa àwa amẹyẹ tó sú ọ ibi sì lọ wà tilẹ̀ ìmọ̀. tọ́ a kí yín káàbọ̀ sí ìdílé wa o. ẹ sàn irú ń ta wá sí lónìí ọlọ́run bá láàánú yóò jẹ́ kí àrùn máa rọ̀ mọ́ o àyọ̀wọ́ máa kún o ẹ̀ẹ́n tó ṣẹlẹ̀ ni pé ẹni tó yẹ kó jókòó bíi bàbá ìyàwó ọ̀tẹ̀ díẹ̀ èmi tí ó wá kù ní àgbáálé ni a kí mi ọ̀ wá jókòó pé gbogbo tẹ́ a bá sì ti sọ níbí tán òun ti fọwọ́ sí òun ti fàṣẹ sí ẹ ẹ ṣeun àmì o àmì o. ẹ bẹ́ẹ̀ rẹ̀ ẹ dákun ayé mi náà lọ́rọ̀. fìlàyé àti gèlè bẹ́yìn náà sì ti dé làwa náà dé ọ̀ya yìí pọ̀ mm. ẹ dákun kí ni kókó nǹkan tá a fi rí yín gan. àyíwò láti ẹ̀ ti rí o ẹ ṣeun o a kí èrè bàbá wa ilé yín ọlọ́run jẹ́ kó dàrú ọ̀nà nǹkan ọlọ́run jẹ́ kó bàjẹ́ kò sí nǹkan tá a wá ṣe. ọmọ wa àbáyọ̀mí òun ló lóun rí òdodo kan ní àgbàlá yín àwa wá fẹ́ lọ sí àgbàlá ti wá ká máa lọ bu omi rẹ́ǹdì. ọmọ pupa àbí ọmọ pupa tó dáa báyìí. olùwà yi, a sì ń gbà ẹ wa. ẹ wíwá tẹ ẹ wá wáyìí ẹ dákun ta ni bàbá ọkọ o. àwọn àmì. ẹ mo ìyá lọ. ẹ káàbọ̀ ẹ yá yìí. ní agbára lọ́wọ́ ọlọ́run wọn ò bí akọ àṣẹ wọn ò bá bo àṣẹ ní oṣù mẹ́sàn sísìn ẹ gbé ọmọ wa kiri. àmín o. ṣé ọ̀sẹ̀ ni tó lọ́rọ̀ mọ́. bọ́dà àgàdì ẹ̀gbọ́n mi máa eh, lọ. kí ló dé kí ló dé tí màá sọ̀rọ̀ ọ̀rọ̀ kí mo fẹ́ sọ ṣe báwọn àgbàlagbà ti sọ̀rọ̀ kéńtì ọ̀rọ̀ wo ló tún fẹ́ jáde lẹ́nu. ó kọ́ pé àdúrà tẹ́yìn náà ṣe lẹ́ẹ̀kan yẹn kò tí ì yẹ kẹ́ ṣe. àkínlódé. lóòótọ́ wọn máa bímọ ṣùgbọ́n introduction la ṣì wá ṣe àti ìṣèyàwó kò ń ṣe lẹ́yìn oṣù mẹ́sàn-án. gbogbo kẹ́kẹ́ tẹ̀ báyìí ní ìlú wa tó ní nǹkan mi lẹ́mìí ni. ṣebí kò sọ̀rọ̀ mọ́. a ṣe ìyàwó bá ṣe ìyàwó a ṣe ìyàwó. ẹ wá mi lẹ dáàbò a sì lé ogun wa. <laughs> ẹ wo bàbá mi àwa ti sọ àwọn méjèèjì pọ̀ olódùmarè ló sì so wọ́n pọ̀ kò sí nǹkan kan tí ó yà wọ́n àbí bò ni sáà fọwọ́ sí ni ọyà ìmọ̀ra ayé ẹjẹ kọ́kọ́ wò yín náà. àgbà obìnrin tí ọba tọ̀ ọ̀gbìn gbogbo wa lánà pé yóò tọ́jú àná kìí sàrọ kékeré àrọ tó fẹ ní tí ó lè bí kan tọ sí. ọmọ pé kọ́kọ́ ọ̀tá tọ̀ ni kóbi ọ̀tá tọ̀ ni ẹnì tó lùmí lẹ́yìn ẹsẹ̀ jura wọn. àti mọ ẹni tí ó lùmí lẹ́yìn ẹsẹ̀ obìnrin ó lùmí lẹ́yìn ẹsẹ̀ ẹ kò wí. dé láyé tá a wà táwọn èèyàn máa ń lówó lọ tí àti ná fúnra wọn máa di wàhálà tàbí kí wọ́n ná fẹ́ni tó bá nílò owó tó fi wá jẹ́ pé àwọn èèyàn lówó wọ́n máa fìyà jẹra wọn nígbà tó sì jẹ́ pé kéèyàn lawọ́ báyìí kò sọ pé kéèyàn ó dolo sí ṣùgbọ́n kéèyàn ó fún wọ́n pinpin mówó kò sọ pé kówó rí ọ̀pọ̀ sí kí ló dé táwọn èèyàn lówó tí wọn ò ní ná. kò sí ebi kò ní búkú wọn lè bá a pọ̀ ni kò ní búkú wọn lè bá a pọ̀ ni ṣùgbọ́n lówó mọ̀ lè ná ẹjẹ́ wàrà tí gbogbo wọn fowó dá. kò sára kankan tí wọ́n fowó dá kò sí ara kankan tí wọ́n máa ṣerú owó ni ṣerú àwọn táwọn wí ni lọ jẹ́ pé wọ́n máa wọ ìyá ò bá bàbá tán tí a bá wà ń lọ gbòòrò ọmọ èké ni ẹ̀wò bí ṣe ń lọ àwọn àgbọn ni ẹ̀rí bí ṣe ń rìn lọ owó burúkú ń bẹ lọ́rẹ̀ ṣẹkẹrẹ máa owó dé síbẹ̀ wọn ò ní mọ̀ pé ṣerú owó ni kọ́lọ́mọ́jà wọ ṣerú owó láyé táwa. àmì o àmì àṣẹ o déṣire hmm? àlejò wa lówó hmm kì í dágbére tí èéfì bẹ̀rẹ̀ lẹ o. ọlọ́run bó bá yọ ọ̀dọ̀ wa ọlọ́run mọ́jọ owó kú lọ́dọ̀ wa láíláí o. ní àṣẹ ṣùgbọ́n gbogbo tó ń kálukú bá fowó tiẹ̀ ṣe hmm. èyàn láàmú abáka ìlànà àgbàlagbà fi sọ pé àríṣe là àríkà àríkà ní bàbá rẹ kò gbogbo tí ìdàbà sí lónìí ọ̀rọ̀ ọ̀tàn ní lọ́la ṣẹ̀wárí gbogbo ẹni ọba lówó lónìí tó rò pé òun nìkan ló ń táyé rọ bí agogo ẹ sọ fún irú wọn. àwọn kọ́ olólọ́jọ́ òní tó nù ó lò lẹ́gbó ó lò wọ́n tí ó lò ó kù ń bẹ̀ ni ayé ń jáyé èèyàn ń jẹyàn ilẹ̀ ń jẹlẹ̀ ilẹ̀ ò torí ẹ̀ kúrò nílẹ̀ wá sọ fún mi kí láǹfààní ẹ ní olówó tí ò fi sáyé lóore. ọ̀rẹ́ mi ọmọ kókó rú ẹni bẹ́ẹ̀ ìwọn amadé èèyàn yẹpẹrẹ ń gbẹ. èèyàn yẹyẹ èèyàn tàntàn níwájú ọlọ́run gan wọn ò jẹ́ nǹkan. èmi sọ lórí o ah. wọn tẹ èèyàn yẹpẹrẹ. kí ló ń sọ ọmọ ẹrẹ tó ń ti kun rẹ ah. ó tún gbẹkùn dání. Ah, ẹsẹ yóò gbẹkùn lẹ́ẹ̀lẹ́ ìwọ àṣìmọ sọ̀rọ̀ bí ìgbà tó ọ̀gbìn dúró ná olóyún àtoyún ẹ̀ ọmọ pé bí ìgbà àgbẹ̀ bá ń ran àjò yóò di ẹrù ẹ lọwọ ni olóyún àtọyọ lórí jọ wọ. wọn ti fọ lẹnu wọn rọmi kúnnú ládùúgbò ẹ bákan ó oge ìyá oge òfò nígbà n'i ọfẹ rúwa kọfíà àlàdé ọwàrà lórí kó ẹ padà lọ lóyún fún ó ra òsì. o pín ló lè fẹnu ara ẹ̀ sọ ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn àgbélébù ti ẹ̀ lè léyìí kó lẹ́ni bá jà bóyá gbà fún lóhùn mi má sunkún ọkọ mi má sunkún ṣùgbọ́n lójú ẹ̀mí fọkàn rẹ̀ balẹ̀ sí nǹkan jọ́ máa wí tí wọ́n kiri ẹlẹ́nu lè sọ̀rọ̀ ìrìsọ̀kọ tó ṣẹlẹ̀ tó lóyún fún ṣùgbọ́n ọkọ mi lójú ẹ̀mí ah, ah, ìyẹn ló wá fa gbogbo ẹkú tó tó yìí ọkọ tó tàn mí mọ́ lójú owó ẹ̀mí. tí àsìkò tí ìwọ náà bá wọn máa tàtú ó bá dé mo fẹ́ kó ṣe jẹ́jẹ́ torí bàbá ti jẹ́ kó yé wa wípé ọjà yìí ọjà tó ń bí owó tó ń bí ọ̀rọ̀ ni tí ìyá yín bá ti dé stage tí ò lè bímọ mọ́ kò gbọ́dọ̀ súnmọ́kùnrin ìdí nìyẹn tí ẹ fi rí èmi àti ìyá yín ká máa sùn papọ̀ mọ́ ńgbà kan tó bá jẹ́ pé ọkùnrin náà ló gbégbá òwò yìí kò gbọ́dọ̀ súnmọ́ obìnrin tí kò ṣe nǹkan oṣù mọ́ ìdí nìyẹn tẹ́ ẹ̀ fi rí mi kí n gbé igbá àgbèrè rárá pàápàá nígbà tí mo bẹ̀rẹ̀ sí ń tatúó torí pé bàbá sọ wípé àgbèrè pẹ̀lú obìnrin tí ò ṣe nǹkan oṣù mọ́ ó máa ń gba èrè iṣẹ́ yìí ni kódà a tún gba ojú owó ẹ̀ mọ́ torí náà kọ́ kẹ́ ṣọ́ra gidigidi nígbà tó bá tó àwọn àsìkò wọ̀nyí kò ní kálukú síra yín ro ọlọ́run wà pẹ̀lú yín. Aládé mi how are you. ìyá òsì bẹ́ẹ̀ ṣe ṣe ṣe ṣe ṣe tẹ̀ fi kó òkúta bá ọjà mi nìyẹn yàgbàyà. èmi Aládé èmi ló ṣe báyìí fún. Ah. <laughs> Alade, ah. <laughs> aládé o bọ́mọdé bá fojú àgbà gbolẹ̀ àgbà náà ò ní kọ̀ láti ṣe ṣọ̀kọ́tọ̀ fún mo fi ewu orí mi mo fi gbé ọbù lónìí ọdún ajẹ́kọ̀ọ́ fún burúkú dán ọ wò ìdí ajẹ́ kí wọ́n di ọmọlẹ̀ bí ọ̀bọ ìgbín kì í rìn kó pàdé aláàánú aláàánú jìnnà sí ọ lónìí aládé o àti lọ àti bọ̀ kì í jẹ́ kẹrùn ọjọ́ gbádùn tẹkútẹ̀jẹ̀ lọmọdé ń bá boko làbẹ́làbẹ́ ha aládé àlòkò bá mi ṣe mo tìyẹ́ ẹ̀ bó sùn igúnnugún bá mi ṣe ó pa lórí látòní lọ aládé ò lè ra láàánú mọ́. ojú ọ̀run mú bí aró kó ní yóò tètè kagbá ńlẹ̀ àwọ̀ sánmọ̀ sú dẹ̀dẹ̀ ó ní kán wọ́n tètè tẹsẹ̀ mẹ́rin ó ní kán ní kán má dóhùn lẹ́kùn ẹ má dá lẹ́kùn ẹni ó sọ kò fẹ́ kùn ọmọ awo olúfẹ̀ wọn kì í fárun orí wọn jẹ kí wọ́n sọ̀rọ̀ kó má ṣẹ́ àgbà awo olúfẹ̀ wọn kì í fárí orí wọn jẹ kí wọ́n sọ̀rọ̀ kó má ṣẹ agbébámiṣé mo kìyẹ́ ẹ̀ bá aládé o ó ti fojú di ẹran àgbà ó di dandan kó orí jẹ ilẹ̀ yẹ ejò rẹ ti jó dénú ìjà lọ akọ rẹ fojú dìdà ó ya pẹrẹgẹdẹ bí aṣọ. láyé báyìí lára nǹkan tí àwọn àgbàlagbà máa ń sọ òun ló délẹ̀ yìí wọ́n á ní òfófóra ọ̀yẹ̀yẹ̀yẹra wọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lèèyàn fi mọ̀ mi gbígbóná gbogbo ẹnikẹ́ni tó bá ti ń kánjú rojọ́ ẹjọ́ a máa kọrú wọn lẹ́nu ó ṣiṣẹ́ ní sùúrù ní sùúrù ṣé ká má tanra wa oró mádìyẹ ò lè padà sínú ẹyin mọ́ o nítorí bàbá yẹn ti jẹ́ kó yé mi wípé bóyá ló lè rí ìwòsàn.